kí ni nǹkan tí ó ṣe wọ́n gan. mi ò lè sọ o. Ah, ṣé o wàá jẹ́ bí ọmọ kékeré ni tó o lò lò fi lè sọ. òun kàn ń pariwo kórè fún àwọn ni ara ń rọ àwọn mi ò tiẹ̀ mọ̀. Eh, ẹ ẹ ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ pé dókítà ń gbà yẹn tàbí kẹ́ kú gbé wọn lọ sí hospital. dáàdì ni kẹ́ máa bọ̀ nílọrin lọ́la. mo máa yọjú sí yín títí òpin ẹsẹ̀ tó bá yẹ pé yẹn ló máa yẹ kára wọn yá. Ah, ah, ẹ̀gbọ́n mi ẹ ṣe má joyè àjàǹtálá tí ó gbọ́ tóbi ara bàbá yín ò yá wọn ní kẹ́ máa bọ̀ ẹ̀ ń sọ pé iṣẹ́ ṣé ẹ̀yin mọ̀ pé ẹ̀mí iṣẹ́ ó gùn ju ẹ̀mí èèyàn lọ ni àbí ṣé iṣẹ́ yẹn ó wà important ju bàbá tó bí yín lọ. Ah, nǹkan ṣe ẹni irú àwọn sọ yẹn tálà jantara. ẹ má bínú ẹ má bínú. it's okay màá wà kàn jẹ́ máa ṣe é sẹ́. a máa máa retí yín ní lọ́la Ọlọ́run á dẹ̀ yín dé. ṣe mí. kí ló ṣe dáadé. kò sí ní tó ṣe mí. but ó pẹ́ yín o látàárọ̀ tẹ̀tí kọ́ ọ̀pẹ tí kúrò lẹ́kọ̀ọ́. Ah, traffic ló farajọ ni. mo lọ́rọ̀ pàtàkì tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ ni. dáadé hmm? ẹ̀mí ń pè é tó pé fẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́sẹ̀ parọ́ pé ara yín ò yàn kí n máa bọ̀ nílé ṣé ọ̀rọ̀ yín ò ṣe sọ lórí fóònù dáadé. ẹ ẹ sọ mọ pọ́rọ̀ tó yẹ ká sọ nílé ni àlè lọ sóko lọ sọrú ọ̀rọ̀ dáàdì ẹ dẹ̀ mọ̀ pé tí mo bá ti gbọ́ pé nǹkan kan ṣe ń bẹ̀yẹn ọkàn mi ò ní balẹ̀ and ẹ dẹ̀ mọ̀ irúṣẹ́ tí mò ń ṣe pé máa ń bí sí gan. èmi náà ló fi jọ èmi ló fi jọ mo mọ̀ pé òun ṣiṣẹ́ sọ̀rọ̀ pé téèyàn ò bá fi irun dúdú ṣiṣẹ́ á fi irun funfun gbàárù ló kó bàbá ẹlòmíì ẹ fọkànbalẹ̀ ọmọ mi. sọ̀rọ̀ yẹn ò lè ṣá. kò lè kò lè ó yá bọ́lé kó lọ bomi sára kó dẹ̀ wá nǹkan sínú so àwa sọ̀rọ̀ yìí. ẹ̀gbọ́n mi kí lẹ bá mi mú bọ̀. mú bọ̀ kọ́ mú lọ ni ìwọ fúnra ẹ ló pè mí lórí fóònù ẹ wọn náà dẹ tó ń tàn mí so tẹ wàá lè sọ pé ẹ̀gbọ́n mi dáàdi ní kí n parọ́ fún yín ni o bọ nǹkan kan ṣe wọn ò wá jẹ́ kí n máa bọ̀ anyway mi ò ra nǹkan kan mo kàn bọ́ sínú ọkàn mò ń bọ̀ nítorí ọkàn mi ò balẹ̀ that's all. it's not fair. i know it's not fair you aren't fair to me too. Mm-hmm. anyway bóyá tí mo bá calm down Tom. My brother ẹ jáde àlọ́wọ́ nǹkan <laughs> that's my brother. sọ̀rọ̀ ti di pẹ̀lú ẹrú fọ́kẹ́ balẹ̀. ẹ ò bí gbogbo ìgbà ni mo máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi pé ó fún mi lọ́mọ tó yàn tó yanjú wọ́n ní ká bí ni kò tó ká tún rẹ̀ níbí ó jẹ́ ọmọ olúṣekún ìnáwó tánwó mo ṣe wàhálà púpọ̀ láyé mi o ọlọ́run dẹ́ fèrè ṣiṣẹ́ mi ibi tí mo lówó dé tí mo ṣàṣeyọrí dé bí àrọ́mọdọ́mọ mi ò bá ṣiṣẹ́ mọ́ owó tí mo nílé lè tán wọ́n á máa jẹ wọ́n á máa mu títí ọjọ́ ayé wọn ni ṣùgbọ́n kinní kan ló kù tó yẹ kó o wá bá mi ṣe ń sìn tí mo dẹ̀ fẹ́ kó o ṣe báyìí ó tàkókò fún ẹ kó o ní ìyàwó sílé kó dẹ̀ bímọ. ìyàwó dádì kò máa ṣe àyè fún ọ̀rọ̀ ìyàwó nígbèsè ayé tèmi báyìí ẹ mọ irú iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ mi ò fààyè gba mò ń ronú obìnrin àbí mo ti fẹ́ ṣègbéyàwó rárá àti rárá ah at all ẹ dẹ̀ pé kò sí obìnrin kankan tó lè dàbí ìyá mi so mi ò lè nífẹ̀ẹ́ obìnrin kankan ah, mo ti gbìyànjú bíi ẹyọ kan sí méjì àwọn obìnrin ò ní láre púpọ̀ jù ẹ ẹ̀tàn ti pọ̀ jù lọ́rọ̀ wọn ẹ wo gbogbo nǹkan bẹ́ẹ̀ kọ́ lèmi dẹ̀ fẹ́ wọ́n tún lè wọlé tó ń dùn sìn kán sọ bẹ́ẹ̀ di kíkan ẹ jẹ́ kí n ra máa ṣiṣẹ́ mi lọ èmi ò ní interest náà ro obìnrin báyìí. ẹ ò dáa jẹ́ ń sọ fún ẹ òwe àwọn àgbà nìyí wọ́n ní bóbìnrin ò bá dáa ọmọ inú ẹ̀ á dáa mo fẹ́ yẹ ẹ ìyẹ́ ẹ bí ẹ fún mi ló fi wúlò fún mi o tí mo dẹ̀ fi rí ẹ wò báyìí o ó tó àkókò fún ẹ láti gbéyàwó ẹni tá a fi ogún lẹ̀ fún tó run ogún dànù ìyẹn ò kí ń sarungún o bí ọmọkùnrin tó yẹ kó fẹ́yàwó tí ò fẹ́yàwó kó bímọ ìyẹn gangan larungún. ọ̀rọ̀ ah, ah, ah, àtàdé ẹ má bínú sá mi mi agree pẹ̀lú yẹn sá so dádì uh, ọkọ àti ìyàwó tó ń gbéra wọn sílé ìsìn tó ń bímọ ṣé arúgbó ni wọ́n bẹ̀ yẹn. ẹ eléyìí tí wọ́n ń sọ yẹn so mọ̀ pé yẹn ti má ṣe ọlọ́run ṣe owó ọlọ́run ọba ni ò fún ìwọ náà má ṣe ọlọ́run ṣe ah, ah kí lọ́run sọ fún mi. màdé hmm. hmm. sóbìnrin tó máa dàbí màmí ọ̀rọ̀ gbéyàwó gbéyàwó tẹ máa sọ ó má gbèrò. kò gbèrò kankan kí ló gbèrò kí ni tó gbèrò kò sí nǹkan kan tó gbèrò mẹ́ o ò gbọ́ báyìí gbogbo ohun tó yẹ kéèyàn ó ní kó fi ṣayé ńlò ti ní o òṣìṣẹ́ òbóde pàdé wọ́n bí ẹ wọ́n rí ẹ bí mo dẹ́ mọ̀ mo tún dá pé lára àti ní gbogbo ẹ̀ àbí wọ́n gbọ́. gbéyàwó kò bímọ fún mi it, it's okay. it's okay. I'm very, very sorry, sir. Please, please don't take it. I'm sorry, sir. I know. It's ẹ take time yìí ẹ má rush wọn. gan-an náà àwọn tí wọ́n sign ní àárọ̀ yìí the same person náà ló tún sign ní two o'clock wọ́n dẹ̀ ti ń kó school before two o'clock sọ fún mi ta ló ń bá wọn sign ní two o'clock nígbà tí wọ́n bá ti kó ń léwe. ẹ wo ọ̀gá ìrọ̀lọ́ lọ́hùn fẹ́ ọ̀pọ̀ ìgbà tẹ́ bá pè mí ìpè kí n lọ bá yín ra nǹkan tàbí tèmi náà bá ní kí n lọ fi nǹkan sínú òun ní àwọn nǹkan yìí ó máa ló ń wáyé. ẹ lo ọ̀rọ̀ mi ò yí ẹ èèyàn wọnú skul àárọ̀ ó sign ó wá ti kúrò ní skul before closing hour ó dẹ̀ tún sign ní two o'clock fún kún skul tí o ṣe spirit ẹ̀ ló má ba sign ní two o'clock. ẹ má bínú ẹ má bínú ẹ má bínú sá. torí àtẹnujẹ àbí no torí àtẹnujẹ àbí no sọ fún mi torí àtẹnujẹ torí àtẹnujẹ tó ń gbà ẹ owó tó ń fún ẹ pínà tó ń fún ẹ òun àfi dí sálárì ẹ. Ah it is true. Ah, ọ̀gá ẹ wọ ẹ̀dá ẹ̀jọ̀ ẹ má bínú ẹ̀jọ̀ ẹ má bínú. kì í má bínú irú òní wáyé mọ́. irú òní wáyé mọ́. ẹ pẹ̀lẹ́ sà. ẹ wo arákùnrin ló wá bá mi àwọn ló bá mi sọ àwọn ọ̀rọ̀ kan wọn á wọn kì í ṣòṣà lódò kí làbẹ̀làbẹ̀ má gbọ́ sí òun ló jẹ́ kí n mọ̀ wá bá yẹn. ẹ ṣègùn sí i ẹ jẹ́ ká máa lọ sí ọ́fíìsì ká lè discuss that version. no it's okay ẹ jẹ́ ká wà báyìí torí mo ní láti tètè ṣetán kí lè padà sí ibi iṣẹ́ mi. ẹ jọ kí ni a lè ṣe fún yín. Um, anyway ọládìméjì fádàrọ lórúkọ mi mo jẹ́ oníṣòwò pàtàkì nílùú yìí mo dẹ̀ jẹ́ nìkan tó nífẹ̀ẹ́ sí ẹ̀kọ́ àwọn ọmọ kéékèèké torí pé ìgbàgbọ́ mi ni wípé àwọn ni ògo ọjọ́ iwájú wa torí ẹ̀ ni mo ṣe pinnu lọ́kàn mi pé check 1.5 million naira mo mú wá sí iléèwé eh, mo ti kọ́ lórúkọ iléèwé eh, bóyá àwọn ẹ̀ lọ fún excursion àbí ìrìn eh, wọn lọ fún bar service or anything. ẹ gbà kẹfìrà bus fún àwọn ọmọ school yìí bóyá wọ́n fẹ́ lọ fún any event ni o bóyá bar service ni o bóyá wọ́n fẹ́ lọ fún picnic ni àbí wọ́n fẹ́ lọ fún excursion anything anything at least ẹ̀dẹ̀ eh, ń kán yé máa rìn káàkiri títí tó ń bá lọ ń gbé wọn lé ṣé ti yẹ yín kó má dìbò mọ kán á máa fòjá náà mọ ọkọ̀ lẹ́nu kán máa fi gbé wọn lé títí tí ọlọ́run tó máa fi pèsè nǹkan tó jù yìí lọ torí mo wọ̀ yí pé school yìí tóbi ẹ ṣì bá mi manage yìí náà for now. ẹ wo ẹ ṣe gan ni sir no no no thank you very much. you're most ah, welcome. ẹ ṣe gan ah, ẹ wo ilé alákùnkìn gbẹ ilé yín ò ní gbẹ ẹ wo àpò yín ní gbẹ ṣe wá rí àwọn ọmọ tí náà wọn á padà láàánú. àmín jésù. ẹ wo gbogbo kíbi tẹ́yìn náà bá ń lọ à ẹ ní ṣìrìn ẹwọ ẹ ní ṣìrìn irú yìí là ń fẹ́ lórílẹ̀‐èdè yìí ẹ̀yin lè mọ rírì àwọn ọmọdé yìí ẹ mọ̀ pé ọjọ́ ọ̀la wa ni wọ́n jẹ́ ọlọ́run á yín lẹ́san. àmín jésù. ẹ ní rìn jìnnà kẹ́tọ́ kun lórí yín lọ́nà ọlọ́run wa pẹ̀lú yín ẹ lè ní ẹ jẹ́ ọ́fíìsì kí n àti ní. kò sí nǹkan tí bẹ́ẹ̀ ṣe náà bó ti ṣe ẹ wo kí n tètè máa lọ síbi iṣẹ́ ẹ wo bá ṣe máa ṣe rẹ̀ if there's any reason láti get in touch with me. ṣe bá ti rí miss gbẹ̀sán so àwọn máa àwọn máa rí mi wàá fún wọn ní contact yẹn náà ilé wa ní tèmi it's it's fine it's fine. ẹ ṣe ẹ àwọn ènìyàn kọ́kọ́ ló máa ṣe ẹ báwo jẹ́ ká jẹ́ kọ́kọ́. ẹ ti àdúgbò ẹ ti fẹ́ kí n máa feel on this bẹ́ẹ̀ not at all ẹ má worry ẹ má it's okay it's okay ẹ wọ lọ máa ṣe ẹ máa ṣe ẹ I'll see you okay all right take care ẹ má fi kí o máa ọmọ all right sir. Yes, sà. Ara kì í sà. Ó dàbọ̀ sà. Ó dàbọ̀. Bí ìṣògùn gbẹ̀sán, kọ́ńtàtì yẹn. Ah, Mo wà lọ́fíìsì. Uh, thanks for your window. Ah, yeah. Oh ẹ jẹ́ kí n so that tí nǹkan kan bá wà tí n bá fẹ́ bá yín sọ lórí school màá lè pè yín mi àti yín adé lè jọ sọ. wúrà ọlá. ògùngbẹ́ sansa. ẹ sà mo really appreciate gbogbo owó tẹ́ ṣe fún wa thank you very much sir ọlọ́run a máa bùkún god bless you ṣẹ́gun. you most welcome. All right. Emma, what's going on? All right. rẹ̀ ṣe nínú mi máa ń dùn tára mi máa yá wọ́n dàbí kí n máa rẹ ní I love you so much. ìfẹ́ ọkọ. pé o yóò fẹ́ pẹ̀lú ọmọbìnrin kan tó wá ń ṣe báyìí tó sàn ṣe báyìí tó ń ṣe báyìí tó ń ṣe báyìí kí ló ń ṣẹlẹ̀. mo ṣe ìpàdé ọmọbìnrin kan tó tán. o ṣe ìpàdé wọn. nǹkan tí ò ṣẹlẹ̀ sí mi ló ṣẹlẹ̀ sá mo pàdé ọmọbìnrin kan afẹ́fẹ́ ìfẹ́ ò ti fẹ́ lù mí. ẹ lọ múrò obìnrin bẹ́ẹ̀ wálé jẹ́ kó mọ̀ wá káwa náà mọ̀. ẹ̀mí ti kọ́ ọ́ fèsì tí kọ́ ló fẹ́ sí ṣé o mọ̀ pé tá a bá pẹ́ lórí mi kí ni èsì kéèsì a máa káàyàn mọ́ bẹ́ẹ̀ sí kó sọ èrò ẹ̀kan ẹ fún pé o fẹ́ fẹ́ ó dẹ̀ mú wálé káwa náà rí. Ayọ̀ mi. nǹkan tó dára tó lẹ́wà láyé ilẹ̀ máa fi wé. ẹ jẹ́ ká ṣe nǹkan kan sí i èmi máa ṣe bí obìnrin tẹ nífẹ̀ẹ́ sí ẹ̀yin máa wá kọ́ ẹnu ọ̀fẹ́ sí mi. ok Urola uh, you know what uh, mo nífẹ̀ẹ́ mo dẹ̀ fẹ́ fẹ́. mi ò fẹ́. Uh, ṣe nǹkan tó máa sọ fún mi nìyẹn. bẹ́ẹ̀ ni ṣé ẹ̀yin ò mọ̀ pé obìnrin tẹ bá nífẹ̀ẹ́ sí ẹ máa kọ́kọ́ pa àwọn àlọ́ àpagbè kan fún un tó jẹ́ kí ẹ bá ṣe ń pa báyìí òun náà máa máa gbé e tẹ bá dẹ̀ ti ń bá sọ̀rọ̀ ìfẹ́ ẹ máa make sure pé ojú ẹ̀yin méjèèjì ò ń wòra wọn ẹ máa máa wò with your sexy eyes ok ẹ jẹ́ ká ṣe nǹkan kan sí ẹ jẹ́ kí mi dúró gẹ́gẹ́ bí ọkùnrin kẹ́yìn ṣe obìnrin kí mi wá dẹnu òfin kọ́ yín. ok wúrà ọ̀la ṣé tí mo bá bá ẹ sọ nǹkan kan ṣe o máa gbàgbọ́. mo ń gbọ́. ló rẹwà jù láàrin yẹn ǹjẹ́ ọmọ nǹkan ó rẹwà ju ọ̀kín lọ egbin ló rẹwà jù láàrin àwọn ẹranko wúrà ó rẹwà ju egbin lọ bíbí you are so pretty láti ọjọ́ tí mo ti fi ojú mi méjèèjì yé bẹ́ẹ̀ ni afẹ́fẹ́ ìfẹ́ ti fẹ́ lù tí mo bá ń sàn báyìí ìwọ ni mo ń rí wúrà tí mo bá mú mírọ̀ mi tí mo wò ìwọ ni mo máa ń rí níbẹ̀ I love you so much please will you marry me? <coughs> Okay, kí lè máa sọ. Ah, ah. tó bá jẹ́ pé obìnrin tí òun náà ti ń kó oúnjẹ tẹ́lẹ̀ ni ẹ̀ ń kọ́ ló máa gbàbẹ̀ but tó bá lọ sọ pé rárá òun ò ṣe o ah, ẹ̀yin náà máa tẹ̀síwájú ẹ̀ máa tún press further because kò jẹ́ ń gbádùn òun máa ń jẹ́ káwọn obìnrin gbà fọkùnrin. wow wow Bọ́sẹ̀dé you were so good at this thing. now between you and I ọkùnrin mélòó ni wà á tẹ̀sí jọ pa àlọ́ àpagbè. Ah, bọ̀dá mi àìmọye mọye rú wọn. jẹ́ òfun mélòó ló jẹ́ òfun. ẹyọ kan náà ni ẹni tẹ̀dẹ̀ mọ̀ yẹn náà ni ẹyọ kan tẹ̀ mọ̀ yẹn ni. sure. yẹ́ẹ́. tìjì. <laughs> irọ́ ni so ti jí gbóná tó báyìí. Ah, ah. <laughs> kí lẹ fi ń ṣeré yìí. Ah, owó nìkan lèmi ṣe bó mọ̀ ká. ó gùd bàjẹ́. ilé mọ̀ àmì ìṣeré wọ́n fix exam yẹ kàn máa fẹ́ lásán. Eh. so ó ṣiṣẹ́ tó báyìí. mo eh. <laughs> ṣe bówó nìkan ló mọ̀ ká ni ó túmọ̀ yẹn eh, ká. ó mọ̀ ó oh, gùd bàjẹ́. ti ń tó bí eh, ọjọ́ méjì mẹ́ta kan tí tèmi àti ẹ ti mọ́ra. bẹ́ẹ̀ ni sà. ọ̀rọ̀ kan jẹ́ ìwà tó ń gbé mi nínú gan-an tó ń ṣe mí ní sọmísọmí tí mo fẹ́ sọ fún ẹ. ọ̀nkù kò máa dá kéèyàn máa gbọ́rọ̀ sẹ́nu kó má bàa wá di ọ̀rọ̀ gbénu ẹni rẹ̀ bíi ti ọ̀gẹ̀dẹ̀ it's a free world. it's a free world. Yeah. o ṣe wọ́n. Wúrọ̀lá, ṣé láti ọjọ́ tí mo ti dáyé, gbogbo nǹkan tí mo rí lára ẹ̀, mi ò rí lára obìnrin mi. Ẹ ṣe ti ọ̀rọ̀ tútù látẹnu ẹ ní ká sọ ni, àbí tiwà tútù bíi tàdàbà? Ẹyinjú ẹ̀ lásán tó bá fi wò mí mi ò kí mọ bó ṣe máa ń ṣe mí ó tún wá jóbìnrin tó pé ó tún ní làákàyè ó wáyé bó ṣe ń dán bíi dígí tábàsọ ti wà táàsọ ti wà gbogbo ẹ̀ ló wà lára ẹ̀ kí má tàn ẹ̀ jẹ mo nífẹ̀ẹ́ wúra. ẹ bá mi ṣe fast fast ṣé wọn pẹ́ bọ́ mi máa ń tó èmi tẹ̀ fẹ́ kọ́ dé ẹgbọ́n jẹ ọtí rẹ̀ dì. ọgbọ́n five minutes to my ready. mo ti rẹ́ ní bí ọkàn mi ọ̀fà ìfẹ́ bá mi tán ó dojú ọgbẹ́ sọ́kàn mi ọ̀fà ìfẹ́ rẹ̀ ló dojú ọgbẹ́ sọ́kàn mi onítẹ̀mí ìdùnnú mi ìwọ ni mo fẹ́ ah. ìwọ ni mo yàn. Abiona, màá fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ ẹ. Ask. Ǹgbọ́. Ǹjẹ́ o nífẹ̀ẹ́ mi dẹnudẹnu? Ìbéèrè lálùbí lọ́wọ́ mi yọ. Abèrè ọ̀rọ̀ náà ló fẹ́ di ẹgbọ́n. Mo nífẹ̀ẹ́. I truly love you. Láti ọjọ́ tèmi àti ẹ ti ń fẹ́ràn mo rí irú ìdùnnú báyìí rí so from the depth of my heart máa jẹ bẹ kí ló wá ń dá wa dúró táì tí ìṣègbéyàwó. wà á mọ orí ìfẹ́ tí mo ní sí ọ mo fẹ́ bóyá lùfẹ́ mi sọ̀rọ̀ ní kí ló ṣe mí mo ní ọ̀rọ̀ ìfẹ́ mi òun ló dorí mi kò tó pa mí That's just my love. So from the depth of my heart. ni mo fẹ́ o, ni mo yàn, kò sẹ́ni ṣàlàfẹ́ rẹ̀ ẹ̀ kò sí ó máa wù mí kémi àti ẹ̀rọ ni. okay um, what about um, like 5 p.m. alright níbi tree tó wà ní tòsí ọ̀dọ̀ All alright. ó dẹ̀ ó dẹ̀ bà mí nínú jẹ́ púpọ̀ jù. ẹ má bínú. mi ìbínú mo kàn fẹ́ kó mọ bó ṣe níye tó bó ṣe tóbi tó lọ́kàn mi sórí èmi tó ń wò yìí atọ́tilétọ̀ ni mi i'm sorry to say kò sí nǹkan kan tọ́lọ́run ṣe fún ẹ̀dá tó máa múnú ẹ̀dá dùn tí kò ṣe fún mi mo bá owó ńlé èmi náà tún ṣiṣẹ́ díẹ̀ kù ṣùgbọ́n pẹ̀lú gbogbo nǹkan tí mo ní pátápátá tó o bá sí nínú ayé mi asán ni gbogbo ẹ̀ òfo ni wúrà ọ̀la mo nífẹ̀ẹ́ gidi ni mo fẹ́ fẹ́ ẹ gẹ́gẹ́ bí ìyàwó ni mi ò bẹ ṣeré. nígbà wo la mọra náà tẹ ti ń sọ̀rọ̀ fífẹ́ ẹ wò ẹ jẹ́ kí n sọ fún yín o ọ̀rọ̀ yín yé mi dáadáa àmọ́ mi ò lè fẹ́ yín o mo ti ní ẹni tí mo fi ọkàn mi fún Abíọ́nà lórúkọ ẹ̀ òun ló wá níjọ tẹ́rí wa yẹn. mo mọ̀ ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ pé nǹkan tó dáa tó rẹwà tó wù yìí kò wá fẹ́ nìkan gbogbo ayé pátápátá ló máa ń fẹ́ wúrà tó bá lè fẹ́ mi mo ṣèlérí fún ẹ pé ìṣẹ́jú kan nígbèsè ayé ẹ ò ní fi kábàámọ̀. ẹ jẹ́ kí n sọ fún yín kẹ́ ẹ sọ̀rọ̀ láti ẹ̀nì títí di ọ̀la ọwọ́ ẹnu mi ò lè yí padà ṣé ti gbọ́ bójò ìfẹ́ bá pa ni wíliwíli o òun la máa ma gbọ̀n o mo ti rẹ́ ní ibi ọkàn mi ọ̀fà ìfẹ́ bá mi tán ó dojú ọgbẹ́ sọ́kàn mi. ìfẹ́ ọkàn mi ìdùnnú mi. àbí báwo ló ṣe máa ríru yín nílẹ̀ tó wá ní ọlọ́kadà lásán tí ò tẹ̀ lè bọ́ ara ẹ̀ débi tó máa bọ́ ẹlòmíì lòún fẹ́ bá lọ ṣé irú àwọn obìnrin bẹ́ẹ̀ tún wà ní tẹ́kọ́ máa rí ilé olówó máa rí ilé ọlá nílẹ̀ wọ́n máa ní àwọn lọ síbẹ̀ àfi ilé olóṣì ilé ẹni tí ò ní lárí láwọn fẹ́ kú sí. èmi gbà kọ́ ọmọ yẹn ṣeré ni. kò ṣeré o ọmọ tẹ́mi wòye ò ṣeré o àbúrò ó ní kò sí nǹkan tí mo lè ṣe ó ní kò sí ọ̀rọ̀ tí mo lè sọ ọ̀rọ̀ ẹnu kò ní yí padà. ṣùgbọ́n bẹ́ẹ̀ lẹni tá à ń sọ̀rọ̀ yìí obìnrin lèmi náà tí wọ́n ń sọ̀rọ̀ mo sọ fún yín pé ó ń ṣeré ni bọ̀dá ẹ̀yẹ tó túbọ̀ láti máa dà láàmú tẹ bá ṣì ń disturb ẹ ten press for that wọ́n ìwọ owó kan ló máa gbà fún yín hmm. òun bá wò. ìyẹn wúrà. mo ló máa gbà fún yẹn fọkàn yín balẹ̀ kò ní choice. dàbí ló ní o ní kí n kí n pé ẹ kú oríire ọjọ́ bíi tèmi wọ́n ní kẹ́ ẹ bínú sáwọn o wọn lẹ́bùn yìí ó kéré àmọ́ káwọn ẹ̀kẹ́ báwọn fọwọ́ bẹ́ẹ̀ wọn ní fún ẹ̀bùn ọjọ́ bíi yìí ọkọ ni ọlọ́run gbọ́ ọkọ ni kì í nínú ọkọ. ẹ jọ ẹ má bínú o tá a lọ yín náà. ẹyẹ méjì mr anyway ẹ ṣe gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ dẹ̀ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn pé mo ọ ń ṣe gan ni o àmọ́ mi. ẹ bá mi dá padà fún mi eh? ẹni pé mi ò fẹ́. Eh? kí lẹ sọ yìí. mo ò sà. kí n dá ọkọ padà fún wọn pé ẹ fẹ́ ah, ah, ah, ẹ mọ̀ sí bá ẹ jọ̀ọ́ torí ọlọ́ọ̀ ẹ mọ̀ sí bá wọn. ẹ bá mi sọ fún wọn pé tílé oge tó ge jẹ eh? wọn ṣe o ẹ ṣe o. láàyè la ẹ wá ẹ yí kọ́ ọ́ rẹ lára kùtùkùtù yìí àríre mọ́kọ̀ mo mọ̀ ń gbọ́ èwo ní tá àríre kọ̀ á ah! ayé mi o irú ọkọ̀ bọ̀bìnrin bọ̀bìnrin báyìí kí wọ́n á fún ẹnìkan fún ayẹyẹ ọjọ́ ìbí wa lóhùn fẹ́ ah! Ah! ayé o wọ́n ló mọ ìwọ ló mọ. fẹ́ pé ìwé rárá tó máa bí dídà táwọn ọ̀rẹ́ mi gọ́ṣẹ́ náà tẹ̀yìn fún ewu wọn wọn ní choice láti ṣe rárá mi fẹ́ mi fẹ́ pẹ́ wọn. ó jẹ́ díẹ̀ sorry tani náà. ó jẹ́ díẹ̀ káfíńsì náà nítorí àwọn ọ̀rẹ́ náà ni wọ́n ti dé. rárá màmá mi. wá fi mí sílẹ̀ mi ìwà yìí o. kí n fi ẹ sílẹ̀. wúrọ̀lá kí ló dé ṣé inú ẹ̀ ò dùn láti rí ọkọ ẹ̀. mami èmi ò bí abiona nífẹ̀ẹ́ mi rárá o. irú ọ̀rọ̀ jakujaku wo nìyẹn. ẹni tí mo pè ní olólùfẹ́ mi ẹni bí ọkọ mi kó má kí mi fún ọjọ́ ìbí mi láti àwọn mami ṣó dá bẹ́ẹ̀. Ah, abiona ìwọ náà má bùkún. kí ló dé ṣé ó ṣe ń bini náà nìyẹn kò ń ṣe pé mi ò kúkú fẹ́ pé fóònù tí mo máa fi pè ló ti kú látàní kò dẹ̀ sí iná tá a máa fi cháàjì ẹ̀rọ tí múná àdúgbò wa lọ àbúyá transformer tiẹ̀ ló bàjẹ́ kò yé wa àtàárọ̀ náà mo dẹ̀ ti jí jáde pé kí n lọ mú ìkan mọ́ra wọn kí n dẹ̀ tètè wá síbí kémi àti ẹjọ́ wá jáde kó dà lọ múra ká jáde. mímísílẹ̀ mi ò lọ sẹ́niwẹ̀. ẹ ìwọ náà má bínú fi ìdènú ṣògbọ́n má bínú nígbà tí ò ti níná lórí fóònù kò sí fún ó ṣe fẹ́ pè ẹ́ ó dẹ̀ ní títorí títí ẹ̀ lòún ṣe ń lọ lòún bọ̀ látàárọ̀ ọkọ mi má bínú. ẹ Abíọ́nà kémi náà wá fi àkókò yìí ṣàlàyé tèmi gan ti fẹ́ bá ẹ̀yin méjèèjì sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ọ̀rọ̀ nípa ìgbéyàwó yìí òun fẹ́ bá yín sọ mo fẹ́ kẹ́ ẹ jọ rò kẹ́yin méjèèjì kẹ́ lè fi mọ̀ ṣọ̀kan lórí bẹ́ẹ̀ ṣe máa mú déètì ká tètè bẹ̀rẹ̀ ètò ìgbéyàwó. èmi náà ti ń mo ti ń dàrú. àmọ́ ẹ mọ̀ pé mi ò níwájú mi ò ní lẹ́yìn èmi nìkan náà ni mò ń ṣe àdágbé àdáfà bàbá tó bí mi sáyé ti fòṣánlẹ̀ ó ti lọ ìyá tó bí mi náà ọjọ́ tó ti ṣọlọ́kọ̀ mi wáyé lòun náà ti gbọ́dọ̀ ọlọ́run lọ èmi àti tí mi nìkan ni títí tí mo fi pàdé yín tẹ̀ fi wá ń ṣe bí ìyá tẹ̀ ń ṣe bí bàbá fún mi mi ò ní ìyá mi ò ní bàbá mi kankan wúrọ̀ láyìn náà níyá mi ẹ̀yin ni bàbá mi so gbogbo nǹkan tẹ́ bá ti ní kàṣe náà nígbà tẹ́ bá ti lóyá óyá náà ni kíkú ṣàmà pàlánù mi tó jẹ́ wúrà. àmì àmì àṣẹ ẹ ẹ sori bá a ti pa wàyé rí là á rí sora gbélébù láyé oníkálukú ló dẹ̀ ní tiẹ̀ bó ṣe máa gbé òòrà gbélébù yẹn ẹlòmíà pọ́n tiẹ̀ sẹ́yìn ẹlòmíà fa tiẹ̀ dání orí lẹlòmíì gbé tiẹ̀ sí bóníkálùkù ṣe ń gbé káàkiri nìyẹn ọmọ ọjọ́ wo lòun náà wá ṣe bí mo ṣe bí ni bàbá tiẹ̀ náà fún ìṣọ̀lẹ̀ ló bá kú ló bá di àdágbé àdáfà bí mo ṣe ń ba káàkiri ní gbogbo ìgbésí ayé mi nìyẹn títí tọ́lọ́run fi wá ràn mí lọ́wọ́ dé lẹ́bù táwa yìí ọlọ́run tó wá bá gbogbo wa ṣe náà dé lẹ́bù táwa yìí òun náà ló máa bá wa parí ẹ̀ sórí nípa tìyá àti ti bàbá fi yẹn lẹ̀ èmi á ṣe ìyá ẹ̀yin méjèèjì màá tún ṣe bàbá ẹ̀yin méjèèjì mọ́ kò sówó màá náwó màá nọ́ra ọlọ́run á tún wá gbà fún wa dédé dédé dé máa ti bá yín sóúnjẹ eh, inú ẹ̀ dùn inú ẹ̀ dùn o inú ẹ̀ dùn bó ṣe ní ẹ̀yẹ̀ gbogbo nǹkan ṣe ti tán ilé kókó kájọ kájọ látàárọ̀ ni ó ṣe ọkọ mi má bẹ̀rẹ̀. fried rice and chicken. Happy birthday, ma. Wow. Thank you. Uh-uh, Who's offering me mi pé surprise me now? No, me ò surprise ẹ. Bóyá ń ṣe bonanza ni àdẹ̀rí nǹkan kan sàlẹ̀ bóyá ó Thank you, darling. I love this. No, sir, I'm between now. Ibi kan bá ń ṣe wá tẹ̀ sọ káwọn ẹlòmíràn lè jàǹfààní ẹ ó ṣe jáwa nìkan. Okay then. you thank you very much. ẹ wá ẹ wá kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń gbé wá ṣe ń ṣe bonanza. ah bonanza kẹ yóò gbogbo nǹkan tá a kó wá fún yín wọ́n ti sanwó ẹ̀. wọ́n sanwó ẹ̀. bẹ́ẹ̀ ta ló sanwó ẹ̀. Happy birthday to you. I wish you long life and prosperity. And she gan ni "You know me don't go Wọ́n any, ẹ̀yin ni ẹ sanwó gbogbo nǹkan tí wọ́n gbé wá síwájú wa yìí. Ẹ ṣé tí ẹ múnú wa Oh, uh, you know wúrà gbọ́dọ̀ dùn. Ah, ọjọ́ gbogbo ni inú ẹ̀ gbọ́dọ̀ máa dùn. Ká máa sọ ìní tó jẹ́ ọjọ́ ìbí wúrà mi. Inú ẹ̀ gbọ́dọ̀ dùn. Ta ni wúrà ẹ náà? mo ti sọ fún ẹ kò sóhun tó lè ṣe kò lè sí àyè fún ẹ nínú ọkàn mi lóòótọ́ o lè jíyàn ńlá kó fi gbogbo ayé kó fi lówó lọ́wọ́ mi ò lè fẹ́ i don't love you and i will never love you ṣùgbọ́n. wúrà aláwọn. máa wòran ṣebí bàbá olówó ogbó tó ń ṣílẹ̀kùn fòlè tí mo sọ fún ẹ pé wọ́n wá sí skul wa wọ́n fún wa lówó ìgbé ká fi mọ́tò fáwọn ọmọ skul ni àtìgbà yẹn mà lọ ti dọ̀rẹ́ kò rí kò sùn wọ́n bá láwọn fẹ́ fẹ́ mi mo dẹ̀ sọ fún wọn pé mo ti lẹ́ni tí mo fún lọ́kàn mi to my own surprise this morning bí mo ṣe rí wọn nìyẹn wọ́n bá gbọ́kàn náà dé wọ́n láwọn fún mi fún birthday mi mo dẹ̀ dá padà fún wọn mo ní mi ò fẹ́ àfi tí mo ṣe rí wọn tó láwọn sọ owó gbogbo ń tajẹ ọ̀gbẹ́ni ìjọ ń torí ọlọ mọdàrí èmi àtọkọ mi jọ. ayọ̀ mi kò sí ẹni tó lè dá ní ìrìn àti ẹ̀rọ ó dáa kí èèyàn máa gbìyànjú um, ìgbìyànjú lẹ ṣe mo kàn máa advice yín kẹ́ máa take it further nítorí eléyìí ti bọ́ ọmọ yín lọ́wọ́ already and then um, appreciate gbogbo nǹkan tẹ́ ṣe and I don't think we need to spend more time here. All right, Dada. Jẹ́ kí n sọ. Irú èèyàn tàbí ọ̀nà tèmi jẹ́ nìyẹn. In the next two weeks, a lọ sí registry láti lọ ṣe wedding. Kò sáàyè fún ẹ̀wọ̀n kó tètè wéyàn tiẹ̀ síwájú ikú nìkan ló ń gbaṣọ lára ewúrẹ́ tó bá tiẹ̀ wá jẹ́ pé olóhùn pé bá a ṣe fẹ́ irú ẹ̀kọ́ ni màá fi ti gbọ́. wà compound yẹn ok ok. ẹ ká sọ mi ò rí àrùn ojú ẹ lóòótọ́ ẹ lè má rojú mi rí orúkọ mi ni abọ́sẹ̀dé fàdáìró àbúrò ọ̀làdìmẹ́jì fàdáìró. oh i see ẹ ṣe gan ẹlẹ́jọ́ mẹ́ta ẹ pẹ̀lẹ́ nítorí ẹ̀gbọ́n mi ni mo ṣe wá ṣẹ́rí ẹ̀gbọ́n mi máa ń sọ̀rọ̀ yín gan-an bí wọ́n ṣàmà ń pariwo pé ah wúrà ni o wúrà làwọn lọ́ọ̀bù wúrà làwọn fẹ́ fẹ́ wọn á ní pé èmi gọ́gọ́ fẹ́ àfojú mi rí queen tó ń sọ yẹn bí mo dẹ̀ ṣe débì bá mi ò regret nǹkan tó ń sọ bí ẹ má lè bá mi sọ̀rọ̀ one on one ẹ má lè confide in me because obìnrin bíi titi yẹn náà ni mí ebi gan wà bí ẹ̀gbọ́n mi pé kí ni nǹkan tó tẹ̀lé lára wúrà wúrà tó máa ń pariwo yìí ẹ̀gbọ́n mi láti máa explain fún mi pé ẹ nice gan pé ìgbà táwọn wá síbi iṣẹ́ yín bẹ́ẹ̀ ṣe ń take àwọn ọmọ kéékèèké bẹ́ẹ̀ tiẹ̀ wà caring all ramifications ah, mo ṣe ní bóyá kémi náà wá kí wọ́n explain fún yín bóyá ẹ lè consider wọn. ẹ wò kíní kan bàjẹ́ àwòjẹ apá ẹ̀gùn jù tán lọ mi ò lè fẹ́ gbọ̀n yẹn mo ti lé àfẹ́sọ́nà tèmi tí mò ń fẹ́ mo dẹ̀ ti ṣàlàyé fún wọn pé mi ò lè fẹ́ wọn. ó dàbí pé ẹ mọ orú nǹkan tí mò ń ó dẹ̀ kí ẹ mo rú love tẹ́gbọ́n mi nísìnyí i'm very sure pé ẹ̀gbọ́n mi love tó nísìnyí tí tí bọ̀bọ̀ tẹ̀ ń sọ yẹn kò tó wọn kọ́ tẹ̀lé tẹ́gbọ́n mi ni my brother really loves you. ẹni tí mò ń sọ yìí gan ó love mi ju bẹ́ẹ̀ gbọ́n yín ṣe love mi lọ mi ò lè fi sílẹ̀. àǹtí ẹ ẹ ẹ tẹ try kẹ fún wọn ní trial ẹ fún wọn ní trial ẹ dẹ̀ máa enjoy wọn. ṣé ti ẹ rí ẹ bá rí mi jọ mi ẹ mọ̀ pé èèyàn dáadáa ni mi mi ò ń burúkú àmọ́ mi ò lè fọkàn mi sílẹ̀ ẹ jọ̀ọ́. sámú mi ṣe nǹkan lókè ẹ jẹ́ kí n tètè máa lọ ẹ má ẹ ń try láti sọ fún mi pé kí n máa lọ. no àǹtí ẹ try láti understand. ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ ni. kò le rárá. lórí. ẹ jókòó ẹ jókòó. lórí ọ̀rọ̀ ọ̀nkùdí méjì ni. bí wọ́n ṣe dé ẹnu géètì láàárọ̀ yìí wọ́n hàn sí mi mo dẹ̀ lọ sí géètì fún wọn ìgbà tí mo wá rí pé tó bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n jáde mo lọ wò wọ́n di stiarin mo rí i pé wọ́n ń ronú ìrònú yìí dẹ̀ pọ̀ jù ẹ wo ìrònú tẹ̀ ń wò yìí ó lè kó bá ara pàápàá jùlọ àwọn tí wọ́n wa mọ́tò lójú pópó náà tó bá lọ ní ásídẹ́ǹtì ńkọ́ ìdí nìyí tí mo fi ní kí n wá ṣàlàyé fún yín kẹ́ bá wọn sọ̀rọ̀ o. ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ gan i will see to that. àǹtí bọ́sẹ̀ ó kú kinní kan tí mo tún fẹ́ sọ. kí ni ẹ. ẹ mo mọ ọ̀nà àbáyọ sí ìṣòro ọ̀nkùdí méjì. ọ̀nà àbáyọ ẹ kí ni ọ̀nà àbáyọ náà. ẹ mo gbọ́ nígbà tí àwọn àti dádì tí wọ́n sọ̀rọ̀ nípa ọmọbìnrin kan ṣe irú àwọn ọmọbìnrin tá à ń sọ yìí oògùn ìfẹ́ ló ran irú wọn ṣe rí èmi tẹ́ ń wò yìí mo mọ oògùn ìfẹ́ tó dájú tá a bá ti rí ewé abéròde fẹ́ àti òròmọdìyẹ tó sọnù lẹ́yìn ìyá ẹ̀ èékánná ọwọ́ àti tẹsẹ̀ ìfá kan la fi kó ńlẹ̀ ṣe rí tí wọ́n bá lo oògùn yìí ọmọbìnrin yóò mọ gbọ̀ntẹ́lé wọn lẹ́yìn ṣoṣo ni èmi mo sọ bẹ́ẹ̀ fún bó ṣe wáyé o ní oògùn ìfẹ́. bẹ́ẹ̀ni o mọ oògùn ìfẹ́. bẹ́ẹ̀ni jẹ́ kí n béèrè question kan lọ́wọ́ ẹ̀ ìyàwó mélòó ló ní. mi níyàwó. o níyàwó orí ẹ ò pè because orí ẹ bá pè níwọ tó ní oògùn fẹ́ tó mọ oògùn fẹ́ ó yẹ kó níyàwó bíi twenty or twenty one òpònú ṣé ó dà pé ṣe ò ka ẹ lára mi ò tiẹ̀ bá ẹ wí ṣe bọ́ ní tí yàrá bá gbé ní sanlẹ̀ kékeré orí ẹ̀ náà mo máa gùnyàn lórí ni. tẹ́lí rádaràdà náà ni ò jẹ́ kẹ́ lákòjọ ẹ wẹ́wọ̀n eré kó kó ṣì jáde kúrò wájú mi jọ nuisance. òun mo fẹ́ máa gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu o dẹ̀ níyàwó lé ta ló fìyàwó tó lé jọ ọ̀dẹ̀. ẹ̀gbọ́n mi kí ló ṣe yín wọ́n ní ẹ̀jẹ̀ oúnjẹ yín. ẹ̀gbọ́n mi kí ló ṣe yín wáyé tí ẹ̀jẹ̀ oúnjẹ yín. kò sí ebi ò pa mí ni mi ò ní appetite. ṣé wàá òkè ṣá. ó wà òkè. ẹ̀yin wà òkè. Okay kẹyà tó àìkẹjẹ yìí. níbi ọkàn mi ọ̀fà ìfẹ́ bá mi tán ó dojú ọgbẹ́ sọ́kàn mi. ìfẹ́ ọkàn mi ìdùnnú mi ìwọ ni mo fẹ́ o ìwọ ni mo yàn kò sẹ́ni tó wù mí lẹ́yìn rẹ̀ o ayọ̀ mi ìfẹ́ rẹ̀ fún mi ebi ìfẹ́ ló ń pa mí fóúnjẹ ìfẹ́ bọ́kàn mi o fọ̀nà ìfẹ́ hàn mi má padà mọ́ o láéláé òtútù ìfẹ́ mú mi wá daṣọ bò mí o ọkàn mi ń ṣòjòjò ìfẹ́ jẹ́ kájọ máa gbé o títí láé ìfẹ́ ọkàn mi ìdùnnú mi ìwọ ni mo fẹ́ o ìwọ ni mo yàn mo sẹ́ni ṣé ẹ bínú pé mo gbé yín dìde. not at all. ẹ máa ń bọ̀ orúkọ tèmi ni abọ́sẹ̀lé fàdáyé ẹ̀gbọ́n mi ló ń jẹ́ ọládìméjì fàdáyé. èmi náà fẹ́ sọ pé ibo mo ti mọ fèsì yìí rí bọ́ ọbẹ̀ ṣe dárúkọ ẹ̀gbọ́n yín ah, ah, mo mọ̀ wọ́n dáadáa. ẹ jọ nínú findings tí mo ṣe mo ti rí wípé ẹ̀yin àti wúrà ọ̀la ẹ close gan débi wípé anybody ò lè rí àárín yín tó bẹ́ẹ̀ ni mo ṣe pè é mo fẹ́ kí wàá mi ṣe kọ̀ọ̀kan ṣé rí ọ̀rọ̀ yín dá lórí ẹ̀gbọ́n ọ̀làdìlẹ̀ ojú tá a sọ̀rọ̀ mi ò mọ nǹkan tí ẹ̀gbọ́n mi lára wúrà wúrà mi ò mọ ibi tí mo ti kó wúrà láti ṣe jẹ́ pé ẹ̀gbọ́n mi ní fún un ó ti wá lé débi wípé ẹ̀gbọ́n mi ò lè jẹun ẹ̀gbọ́n mi ò lè mú omi mọ́ ẹ̀gbọ́n mi ò lè ṣe anything ẹ̀gbọ́n mi tẹ́pẹ́tẹ́ ló máa ń báyọ̀ ṣàwàdà ó máa ń ṣeré ẹ̀gbọ́n mi ò máa lè ṣe anything mọ́ nǹkan tẹ́gbọ́n mi wá ṣe ń sìn pé ọtí náà fi gbogbo ọjọ́ ayé mi wá mò ń wo ni kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gan-an ni à bí wúrà ọlá mà ní o pé àfi tí wúrà ọlá bá fẹ́ àwọn àfi tí wúrà ọlá bá gbà láti ṣe ìyàwó àwọn làwọn tó fi gbogbo tí ì sílẹ̀ ẹ jọ torí ẹ ni mo ṣe tọ̀ yín wá kẹ́ ẹ jọ gbogbo ipá tí ẹ bá lè sùn láti fi bá mi bá wúrà ọlá sọ̀rọ̀ láti fi bílíìfì fún wúrà ọlá lórí ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi kó jọ kó dance to our tunes ṣẹ́ni wọ́n fi ń da yín lójú tí wúrà ọlá bá ṣetán láti fẹ́ wa tó bá ní òun rẹ́dì láti ṣe tiwa kò máa nímọ̀ kan tó ń jẹ́ ìyàmọ̀ ọ̀hún kò ní tòṣì mọ́ ní ọjọ́ ayé ẹ̀ ẹ̀jọ̀ lọ́wọ́ lọ́dún tí mo pé ẹ̀yin lè lè ṣe bí mo ṣe wá parí fi ọlọ́run bẹ̀rẹ̀ bá mi ṣe ojú. ẹ wo mo really appreciate fẹ́ ṣe pé at least tẹ̀tẹ̀ kà mí kún tẹ pé mi pé àwòrán tímọ́tímọ́ ni wá oko lè bọ́ọ̀rẹ́ mi sọ̀rọ̀ kúrò mi láti help me àmọ́ ti bọ́. mi ò understand nǹkan tẹ̀mí by this ball ṣé ẹ lè explain fún mi. wọ́n ti ṣe introduction even next week my wedding. I mean, we pé have láti ṣe introduction next week my wedding next week my máa lọ registry. Yes. Àbọ̀sẹ̀ kí ló ń tẹ̀ stop letting my words fly. Wọ́n they change colour. <laughs> Ẹ̀gbọ́n me. ẹ̀gbọ́n mi ẹ wo wọn ní ká kárí bọnú látara ọ̀dọ̀la kò tán ṣòro tó ń ṣe ni o ìrònú ọ̀dẹ̀ ní nǹkan gidi kan tó ń ṣe faraju kó tún dá ìjàmbá síyàn lára lọ ẹ̀gbọ́n mi wúrà ọ láti bá títí ẹ lọ ẹ̀yin ni kẹ́kẹ́kẹ́ try kẹ́ má ronú mọ́ kẹ́ gbàgbé nípa ẹ̀. òótọ́ ló sọ àbọ̀sẹ̀dẹ̀ ó yẹ kí n ti gbàgbé wúrà ọ̀la ṣùgbọ́n kò rọrùn ni tèmi bá tẹ gbàgbé ọkàn mi ò ní gbàgbé ẹ̀ Torí pé ó rọ̀ látọ̀run yẹn, ó ní ìfẹ́ àkọ́kọ́ mi, òun náà dẹ̀ ní ìfẹ́ ìgbẹ̀yìn. Mi ò lè nífẹ̀ẹ́ obìnrin kankan mọ́ láyé mi. And kó rọrùn fún mi láti ṣe bẹ́ẹ̀ ni. Ṣé bí n ṣe wà? Níṣe ló dà bi pé mo ń sùn. Situation yẹn mo wá fi ń lálàá. Just like ẹnìkan máa dé máa tap mi pé kí n jí. Ẹ wò mi ò ní kẹ́ gbàgbé ẹ but ẹni láti yọ mind yín kúrò ńbẹ̀ kẹ́ má rò ó mọ́. ọ̀ṣẹ́ oh, thank you enough is enough. ẹ ti kọ́kọ́ ẹgbẹ́ wa náà ẹ dúró. má mu mi ò mú mi ò ní mu tó bá mú àbẹ́ jà mi ìlè mu ṣe bí musa ń gé òun yín mu. tó bá tọ́ ṣe má bẹ́ jà mi ò ní mu. ẹ̀gbọ́n mi ẹ jẹ́ kí n béèrè ìbéèrè kan lọ́wọ́ yín. àmọ́ ń gbọ́. ṣé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ wúrà ọ̀la. Uh, what a question oṣù náà máa béèrè irú yẹn lọ́wọ́ mi ṣé bó ṣe rí mi mo jọ ẹni tí ò nífẹ̀ẹ́ ọmọbìnrin yẹn. tó bá jẹ́ pé lóòótọ́ lè nífẹ̀ẹ́ because wọ́n ní èèyàn téèyàn bá nífẹ̀ẹ́ irú èèyàn bẹ́ẹ̀ yẹn ojoojúmọ́ ayé lèèyàn fi máa ń wá ìdùnnú ní ọmọ kan tó bá ń dúró ẹni bẹ́ẹ̀ nínú dẹ́ kéèyàn náà máa wá ọ̀dà mi ìfẹ́ tí ẹ̀yin ní sí wúrà ọ̀la ó possible kó má tó fẹ́ tí Abíọ́nà ní sí wúrà ọ̀la mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ wípé ìdùnnú wúrà ọ̀la ni Abíọ́nà jẹ́ ìdùnnú wúrà ọ̀la ló yẹ kẹ́ máa wá ẹ fi sílẹ̀ kó máa bá titi ẹ lọ. Ah, ah, o ṣe máa ronú bẹ́ẹ̀ yẹn wáyé o ṣe máa ronú bẹ́ẹ̀. ẹ̀gbọ́n mi tí ẹ bá wá fẹ́ wúrà ọ̀la tí ò fi ọjọ́ kan rí dùnú látara yín kan ẹ̀gbọ́n mi wúrà ọ̀la ti bọ́ ẹ jẹ́ kó máa bá títí ẹ̀ lọ tí ẹ bá fi rònú ṣíra yín léṣe nítorí ọ̀rọ̀ wúrà ọ̀la tó ló dé yín bá kú ẹ̀yin làwọn èèyàn máa dá lẹ́bi wúrà ọ̀la dẹ̀ máa ṣayé títí ẹ̀ mo fi Ọlọ́run mi tí mo bá kọ̀ wúrà ọlá a máa gbélé ayé lọ. a máa ṣàyè tiẹ̀. a ṣó mọ̀ pé o ní point pẹ̀lú ọ̀rọ̀ yẹn ṣá mo ṣẹ̀gbá ń sìn ni pé bí màmí ṣe nífẹ̀ẹ́ mi gbà tán wà láyé ó ní wọn náà ṣe nífẹ̀ẹ́ mi ah mo ṣèlérí fún ẹ wípé mi ò tún fẹnu kàn án tí ì mọ̀ and mi ò dé ní ronú ọmọbìnrin yẹn mọ́. That's my brother. I love you much. Thank love you, so you too. Thank you. Oh. Yeah. Bámi lọ dá ọtí. you máa dànù. Dànù fọ́gbò yẹn ṣùgbọ́n. Ìfẹ́ ọkàn mi, ìdùnnú mi, ìwọ ni mo fẹ́ o, ìwọ ni mo yan, kò sẹ́ni tó wù mí lẹ́yìn rẹ̀ o, ayọ̀ mi fìfẹ́ rẹ fún mi wá fìfẹ́ hàn ọkàn mi. ìfẹ́ ọkàn mi ìdùnnú mi ìwọ ni mo fẹ́. ǹjẹ́ o jẹ́ mọ̀ pé ni inú mi dùn jù láyé? yá pé o ti ẹ̀ gbé mi níyàwó i'm so happy. inú ẹ̀ ò dùn tó tèmi èmi gan-an nínú mi dùn jù ni pé mo rẹ́ni bí ọkàn mi bí níyàwó like seriously. kò rẹ̀ ni pé kò yà kán àti ẹ̀gbà nígbà tó jẹ́ pé kò tí ì níyàwó náà ìyàwó wà lóyún àdẹ̀ ń ṣiṣẹ́ iṣẹ́ yìí ò tó wá jẹ òun lèmi ṣe ń wòye pé tá a bá kúrò nílùú yìí bó tẹ̀ jẹ́ South Africa kékeré yẹn ká lọ wá nǹkan ṣe sódà tọmọbìnrin yẹn bá ní ìdówó wà á lè máa sẹ́ǹdẹ̀ látọ̀hún sí i ó máa lè wá òkè ìwọ náà inú yẹn á dùn níbi tó bá wà nǹkan tí mo ní kí n bẹ́ẹ̀ sọ nìyẹn let's put things together and leave this country pàtí sáà tó bá máa padà dé nǹkan àti wà òkè jù báyìí lọ. mo appreciate ọ̀rọ̀ ẹ wà àkọ́kọ́ ń bẹ̀ ni pé nígbà tí mi ò jẹ́ nǹkan kan gan tó jẹ́ pé èmi nìkan ni àdágbé àdáfà mi ó tó wáá di mo pàdé wúrà ọlá látìgbà tí mo rẹ̀ ti pàdé kò jẹ́ kí n mọ bànújẹ́ lòun àti ìyá ẹ̀ mú mi bí ọmọ ni à ń bọ̀ sí ìgbà tó ti wà ní oyún tó ti fẹ́ bí ni kí n wá ní mo fẹ́ fi ilẹ̀ mo fẹ́ lọ síbi kan irú ojú wo ló fẹ́ fi wò mí àbí irú òpòwò gan ni mo fẹ́ fi wọ́n sí àti pé àwọn tí mo dẹ̀ ń sọ yìí ìyá mi fúnra mi ìyá tó bí mi lọ́mọ tó bá wà láyé kò lè ṣe ju nǹkan tí ìyàwó rà ọ̀la ń ṣe nítorí tí ìyá mi bá lóun fẹ́ gbé pẹ̀lú mi ìṣá lè ní ká má gbé pẹ̀lú so mi lè sọ tó bá bímọ o mo lè ní mo fẹ́ sáré lọ kí n tún lọ já o àmọ́ nímọ̀ràn tèmi kò síbi téèyàn wà tọ́lọ́hún ò sí. nàìjíríà náà ò bàjẹ́ téèyàn bá ti ṣọ̀lẹ̀ èèyàn á rí tiẹ̀ ṣe ń bíbá iná. sori wa um, ọ̀rẹ́ you're getting it wrong nǹkan mi ò ní kó fìyàwó ẹ lẹ̀ but what i'm saying ni pé ká kúrò nílùú ká lọ ṣiṣẹ́ now bíbélì ní ìgbàgbọ́ láì ṣiṣẹ́ òkú ni gbogbo ìta à ń ṣe àfi bí ìgbà tó wá jókòó nítorí pé owó yẹn ò tó wá jẹun á bọ̀ sí pé èèyàn máa fi tọ́yàwó ó máa fi bọ́mọ ìwọ àti ìyàwó tó fún lóyún ilé ìyá ìyàwó lẹ̀ ń gbé yorùbá dẹ̀ ní pé tí àná bá lọ ṣèṣì kú sílé àná ẹ̀ ojú wíńdò náà máa gbé gbà sọ síta so èmi ò dẹ̀ fẹ́ kírun nǹkan báyìí kó ṣẹlẹ̀ sí ẹ i am not saying you go to die mi ò lo máa kú but èèyàn gbúdọ̀ gbé ìgbésẹ̀ kí àná rí ẹ kí wọn dùn so nǹkan tẹ̀mí ń try láti sọ fún ẹ ni. mo understand um, my appreciate concern ẹ lásìkò yìí ipò ẹlẹgẹ́ ló wà jẹ́ ń dúró ti nǹkan mi tó bá bímọ tán I might think about it but no no. mo kàn fẹ́ kó o rántí pé àjọ jẹ́ òdùn bẹ́ẹ̀ nìkan ò ní so nǹkan tí mo sọ ni but if you think that is the way you're gonna do it fine no problem it is your choice you have to think about it very well mi ò dẹ̀fẹ́ kó bàjẹ́ fún ẹ nítorí tó bá dáa fún ẹ ó dáa fẹ́mi náà nìyẹn ìlọsíwájú ẹ ní nǹkan tí mò ń gbàdúrà fún. o ti bímọ. bẹ́ẹ̀ni thank you so much. thank God. a kó àbábọ̀. a ah, kò fẹ́ ènìyàn. obìnrin. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni mo lè yọjú sí wọn. wá ṣe ẹ tó fojú rẹ báyìí. ṣe nǹkan kan gbogbo ẹ̀kọ́ ti sú mi. Ah, kí ló sú ẹ ń bẹ ṣé ti oúnjẹ tó rí jẹ àbí taṣọ tó rí wọ̀. àwọn kan tó ń ṣẹlẹ̀ sí mi lásìkò yìí ojú gbogbo nǹkan tó ń sọ yẹn lọ. wọ́n ti dá mi dúró lẹ́nu iṣẹ́. Hmm? kí ló wí wọ́n lé ẹ kó lẹ́nu iṣẹ́ kí ló ṣe kí ló fà á. mi ò ṣe nǹkan kan mi ò wà tí ò dá ọkọ̀ dìde dá mi dúró ni nǹkan tí mo dẹ̀rù ni pé àkíyèsí tí mo ṣe láti ìgbà tí a ti bímọ ni àwọn nǹkan burúkú yìí ti bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ léra wọn. ọmọ wo ló ń sọ ọmọ pẹ̀lú ọ̀rọ̀ tó sọ kò yé mi jọ́ṣọ́ lè tún sọ jọ. báwo ló ṣe ní gbọ̀ngàn tí mo wí mo sọ pé láti bàtà ti bímọ àwọn nǹkan burúkú yìí ti bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ lera wọn you know what I'm saying. ọmọ wo ọmọ wa. yẹ. tàbí nǹkan burúkú ti ṣẹlẹ̀ sí ẹ jọ ń ṣogbọ́n nǹkan tó ń sọ sétí. gbọ́n burúkú lẹ́nu ẹ ẹ máa mi Abíọ́nà máa mi. ẹ wá báwo ni ọkọ mi. mami no no no ẹ dúró náà kẹgbọn nǹkan tàbí ọ̀nà sọ Abíọ́nà ní pé wọ́n dá òun dúró láti níbi iṣẹ́. ẹ ọlọ́mọ jẹ kára burú. fine ó wá ní láti gbàtà ti bí ọmọ wa ní kó burúkú ti ṣẹlẹ̀ sóhun kẹ máa ìmá jẹ́ ọ burúkú tàbí ọ̀nà sọ. èmi ni mo sọ̀rọ̀ burúkú àbí. yes. èmi ni mo sọ̀rọ̀ burúkú lẹ́nu. of course. ó ṣe mo dúpẹ́. aláti ṣe ló máa ti ṣàrẹ̀ ẹ̀yìn òwò tó. Abíọ́nà mami tẹ̀lé. mo ti gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà. sọ fún mi ó sọ fún mi pé ti lọ háyà mọ́tò àwọn ọ̀rẹ́ láti wá fi kẹ́rù kúrò nílé mi ó tiẹ̀ ṣe gan ni èyí tó ṣe gan ló dáa ó ṣe o. the truth is um, kì í má parọ́ nígbà lọ yá mọ́tò ọ̀rẹ́ mi láti wá kẹ́rù sí ìtòkùn ẹ̀mí I am tired I am tired it's so simple tired of this whole thing so mo lọ kó wọn wá mo lọ gbé mọ́tò ọ̀rẹ́ mi wá kí n wá pẹ̀lú so you are talking to me this way Have you èmi ló ń bá sọ̀rọ̀ báyìí abi. the truth about this whole thing is that I've just been promoted and this guy now belongs to her. ṣẹlẹ̀ tọ̀ mímọ̀ ó ṣe mú kù ẹ̀ yìí bá bẹ́ẹ̀ ṣe ni kò sọ fún mi. ibo ti lọ gbé mọ́tò ọ̀rẹ́ wa ó fẹ́ wá fi kọ́ ẹ̀rù fóònù rẹ̀ fine ó ṣe gan ni ayé náà I love you. yeah. I just let you know the whole truth. I go to work this morning. Wọ́n fún mi ní lẹ́tà láti mú de wọnú lẹ́tà náà letter of promotion and to promote me to another level. And this car belongs to us. Are you serious? Yeah! dédé wòyí o Olúwatóyìn Karohun ni oníròyìn yín lákọ̀ọ́kọ́ ná ẹ gbọ́ kókó inú ìwé ìròyìn ààrẹ orílẹ̀-èdè yìí ti sọ di dandan fún ẹnikẹ́ni tó bá fẹ́ kópa nínú ìdìbò tó ń bọ̀ lọ́nà yìí láti ṣe ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ó ti yẹ gbogbo àwọn olókòwò sinimá àgbéléwò Yorùbá fíìmù wọ́n ti kúrò ní ìdúmọ́ta lọ sí arena. oh arena oh very good ibẹ̀ yẹn ibẹ̀ yẹn tó ń fẹ́ dáadáa ọjà àtúbọ̀ máa tà sí mi ah. that's nice. ìjàmbá mọ́tò kan ló ṣẹlẹ̀ ní òpópónà táǹkẹ̀ ní ìlú ìlọrin láàrin ọlọ́kadà kan àti tọkọ-tìyàwó lẹ́sẹ̀kẹsẹ̀ ni ọlọ́kadà náà kú àti ọkọ ìyàwó tí wọ́n sì ti gbé ìyàwó lọ sí ilé ìwòsàn kan ní ìlú ìlọrin. ibi ẹlẹ́kùn tó ń yọ ìdùnnú ńlá ló ṣẹlẹ̀ láàrin omidan wúràọlá àti ọkọ rẹ̀ ah. tí wọ́n ṣe ìgbéyàwó wọn ní òpin ọ̀sẹ̀ yìí ní ìlú Èkó ní ọ̀sẹ̀ tó parí yìí ẹ ṣeun. still responds to treatment. Ha! But everything ma wà not order. Okay. But tapari owó láti ṣe. Owó? Doctor, owó again? Owó? Ẹ ní sùúrù ìyá, ẹ ní sùúrù. Ànáwó ẹ̀ nítorí owó wà. Ẹ jẹ́ àmọ̀yẹ tá a máa ná. Madam, mi ì máa wọ̀n. Ẹ mọ̀ mí, èmi ni olóyè Fádàìró, olówó tó ń fowó ṣàánú gbogbo iye tó bá máa ná wa ẹ jẹ́ kí n gbọ́. he is my dad. Uh, in that case ẹ jẹ́ àwọn ilé ìtọ́jú. Tade, um, a dúpẹ́ fún Ọlọ́run pé ó fún wa níṣẹ́ náà ṣe ara wúrọ̀ láti ń balẹ̀. ọlọ́run ò ṣe mo dúpẹ́ o tó jẹ́ káyé gborúkọ ẹ lẹ́nu mi ah ṣe mo dúpẹ́ tó. àmọ́ ìṣòro díẹ̀ wà nínú ìṣòro náà nígbà tí accident rẹ̀ fi ṣẹlẹ̀ ibi orí tó fi gbálẹ̀ ó ti jẹ́ kó lose memory. ha ha ọlọ́run. kí la wá lè ṣe tó fi lè rí géèlì padà. ìṣòro tó tún wà ń bẹ̀ ni láti lè convince ẹ bẹ́ẹ̀ nìyẹn. mo dárò. Eh, dókítà á tó bí ìgbà wo kó tó regain memory. mi ò lè sọ ó ṣeé ṣe kó tó ọjọ́ oṣù tàbí ọdún ó tẹ̀lé má regain mọ́ àmọ́ àwọn dókítà máa ń gbìyànjú ni ọlọ́run ló ń ṣe ìwòsàn nǹkan tí nǹkan máa advice ni pé kẹ́ kún fún àdúrà ládùúrà ṣe ṣe kó rí i ni advice kan tó máa fún yín ni pé tẹ bá lè mú kúrò ní ìlú yìí bí a kẹ change environment kó má bàa fi lè rántí àwọn past yẹn bí ọ̀rọ̀ ọkọ ọmọ àti gbogbo nǹkan tó lè fi rántí èyí tó bá láyìíká yẹn destroy so that kò ní rántí with that ara balẹ̀. <sighs> <laughs> ẹ̀ẹ́n tó bá wá rántí ńkọ́. ó ṣeé ṣe kó ya wèrè tàbí kó kú. a pa òfin yẹn mọ́ gbogbo tẹ́ fẹ́ kí a pa mọ́. nílẹ̀ wá. àpàrà wo enough gist everybody ti miss ẹ̀ school everybody ah wo many gist wà òpè jẹ́ sáré gist ẹ̀ kan o mọ Mr. Kọ́lá àtàǹtí tí náà àtọ̀ ń dé tara wọn ah wo. ṣé wọ́n ń jà ní. wọ́n ń jà báwo ah, àná ń dé tara wọn everybody ti mọ̀ ń kíláàsì ń sè é o ah wo tí mo ṣe wà yìí mo ti miss ẹ tó bá kúrò lọ hospital nsìn a máa bẹ̀rẹ̀ sí máa jáde ah òye náà mọ́mí ẹ ra ma yes ma yes ma. o ti rọrẹ ẹ ti ń gist látàárọ̀. a ti gist gan ni mọ́mí. mọ́mí ṣé kò sí ṣe ń bọ̀. mo ń bọ̀ ẹ ní. I love gist. ó ṣe é ṣe kó sọ fún mi pé kò gbọ́ tó ń. gbogbo bó ṣe ń bá sọ̀rọ̀ yẹn kó lè gbọ́n bó tiẹ̀ ṣe tó bó ṣe rí bó ṣe máa wọ̀ ẹ́ nìyẹn gbogbo nǹkan tó ń sọ kò sí kankan tó rántí bẹ̀ bó ṣe wà yẹn ó ti lose memory ẹ̀. èmi náà ṣáà ń wò tí mo ṣáà ń bá sọ̀rọ̀ ṣáà ń wò sùn ní kí ló ń ṣe mo tún ń bá sọ̀rọ̀ èwo ah, máa ga o. ẹ dókítà ti wá sọ fún wa wípé ká má jẹ kó try láti rántí past ẹ kankan mo dé wá wò pé tí wọn bá ń ba rojọ́ ju bó ṣe ń ba sọ yẹn mo ṣe tètè wọ ẹkọ ń bẹ torí bó ṣe ń ba sọ yẹn á lọ rántí ẹ tó bá rántí ọ̀rọ̀ ti dé mi ò fẹ́ kó rántí kó má tiẹ̀ rí anybody from the past. mọ́mí kí làwọn wá ṣe báyìí. àdúrà làwọn máa tí ọ̀nà wọn á ti ṣàjẹ́. èmi náà ti mọ̀ aṣèwà lẹ́nu àkúrà àgbàgbà fọlọ́run kọ́lọ́run kó gbọ́ tiwa ní báyìí mi ò fẹ́ kó rí ẹ̀jù tó bá rí ẹ̀jù ó lè lọ rántí máa bá tiẹ̀ lọ má wọ̀rí. mọ́mí tẹ́lẹ̀ kí máa lọ. má lọ má lọ má lọ ṣé òun ló ń bá ọ kan ní nǹkan tó ṣẹlẹ̀ sí Wúrọ̀lá Jẹfun ó bà mí nínú jẹ́ kò dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ pé àlàáfíà ẹ̀ ó jẹ mí lógún lọ́pọ̀lọpọ̀ inú mi máa dùn gan mọ́ tí ẹ bá lè gbà kí ẹ̀yin àti Wúrọ̀lá kẹ́ máa tẹ̀lé mi lọ sí ilé ọ̀dọ̀ mi fún ìtọ́jú tó péye. arákùnrin mo dúpẹ́ dúpẹ́ gidi gan-an lọ́wọ́ yín fún gbogbo ore àti àdúró tì yín ọlọ́run elédùnmadò ní jẹ́ kébì náà fi rú ẹ̀sán kù ní ẹ ṣe mo dúpẹ́ kò nídìí kó ba yín lọlé ẹ ṣáàjẹ́ kó wà pẹ̀lú mi à ń yanjú ara wa. ẹ jọ ṣe rí mo understand mo mọ bẹ ṣe ń fè ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ yí pé tẹ bá lè yọ̀ǹda orí ẹyọkàn yìí péré fún mi ẹ ní kábàámọ̀ títí ayérayé ẹ jọ torí ọlọ́run. ṣé o sí ẹ dúró ṣé wàhálà wà bẹ́ẹ̀ ni mo náà lè mọ́ ọmọ lọlé sì ni ayọ̀ olóògùn gbẹ̀san èmi mẹ́ mo mọ̀ pé òní gbà ó lágídí agídí tó o ṣe ń jọ́ kínní àná tí wọ́n yọ ẹṣẹ́. ìyá ẹ jẹ́ kí n kọ̀kọ́ àwọn tó kú fún mi ní nọ́mbà yẹn. oh eight one yeah, two four oh six oh two six sorry okay zero zero okay. ǹlẹ́ o arábìnrin. okay ẹ máa ń fi ìpadà àti customer ṣé fáìlì mi ti dókè. Ah, ẹ jẹ́ kí n check sir. mo ah, tún ṣẹ̀ṣẹ̀ ń ṣàyẹ̀wò um, ah, ẹ̀. kò tí ì dókè sá ó kù díẹ̀. kí ló ń dá dúró. Um, actually àwọn èèyàn kan ti wá before you so tán bá ti treat àwọn yẹn tán ló máa ṣẹ̀ṣẹ̀ kàn yín kò tí ì kàn yín. <laughs> ìgbà tí ẹ bá fẹ́ rude lẹ máa ń mọ́ ìbò before you is an insult fún wíwá ẹ o mọ̀ pé lóye ní mi ni. i'm sorry if you see it as an insult àbọ̀ ṣé mo put as protocol. kí ló ń jẹ́ protocol bó o ṣe ń sọ̀rọ̀ yìí gan tó ń fẹjú bá mi sọ̀rọ̀ yẹn inú dẹ̀ ń bí mi ò ń bí mi yes kò yẹ kó lè bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn bá mi gbé fáìlì mi lọ lẹ́nìí. jim i'm sorry ìṣẹ́rí ìgínní yìí ó fúnra mi ló yẹ kí n pè yín tó bá yẹ pé time yẹn ti ready ṣẹ́rí àwọn bíi mẹ́fà kan láti pè lé nísìnyí probably tó bá máa fi tó ọ̀tún la bóyá four days to come because kò tí ì lè kàn yín lọ́la náà. ó dẹ̀ ń dànù bí mi bó ṣe ń bá mi sọ̀rọ̀ yìí mi ò fẹ́ kó máa bá mi sọ òyìnbó tó bá ń bá mi sọ̀rọ̀ yìí sani short èdè tó ń pè yín ó nanu máa ó dẹ̀ ń mu òun rùdù sí mi. ó yá bá mi kì í mọ́lẹ̀ ń sìn kó dẹ̀ rí kó débi tó yẹ kó dé ní kí á ń sìn. kì í gbé fàìlì lọ sókè. yẹ́ẹ̀ I'm sorry I can't do that. You can't do anything. Mi ò kàn lè dédé gbé fáìlì yìí lọ sókè. O ò lè gbé lọ. Bẹ́ẹ̀ni sá, iṣẹ́ tó gbà mí fún I have to do what is right. Protocol. Ṣé wọ́n torí wa dá òfin ni àbí wọ́n torí òfin dá wa? Gbé fáìlì mi lọ síbẹ̀ lẹ́nu ó dẹ̀ gbọ́dọ̀ débẹ̀. I'm sorry I can't do that. You can't do that. O rude. Ẹ mo wá ń fi àkókò yìí sọ fún ẹ wípé tí wọn ò bá lè ṣe ẹni tí ó máa jókòó síbi ìta gbé fáìlì mi lọ àgbàpọ̀ ìmọ̀ ẹ lọ́wọ́. Ah irú ọ̀rọ̀ wo nìyẹn ṣe. iṣẹ́ yìí lè gbà mí síṣẹ́ ní tẹ́lẹ̀ sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ lè bá ah. iṣẹ́ tó mọ iṣẹ́ tèmi ṣe mi báyìí iṣẹ́ tó gbà mí fún mọ́dẹ̀ ṣe ni kí n máa ṣe ni mo ṣe ń ṣe ẹ̀yin kọ́ mo lè lọ sà chief ẹ̀yẹ̀ wọ́n lọ́bẹ̀ chief ah chief ah, yìí kí o pẹ́ kó máa kó bá mi lẹ́yìn ní ọ́fíìsì chief. irú lẹ́tà wo ni wọ́n fún mi transfer to Gombe at what age ah, kí ni mo ṣe pẹ̀lú ojú orí mi ni mo máa ṣẹ̀ṣẹ̀ máa lọ sí gòǹbè ah, kí ló ṣẹlẹ̀ ṣe àmà chief ẹjọ torí ọlọ ẹ jẹ́ kí n lọ parí iṣẹ́ lórí fáìlì kí iṣẹ́ kì í lè tètè rẹdí àmọ́ ẹ má gbàgbé àdéhùn wa. Ah, ó dà wọ́n. ó a máa mọ̀ ṣe. àmì àmì. ò ní ṣìṣe. hello mrs ògúngbẹ̀sán. yes sir. ó ah, lè lọ síbi tí wọ́n wọ̀ ẹ́ lọ èmi rò pé láàrú àkókò ìwà ti débi tí o ti ń bá wọn fúlàní mu fúrádè nínú àtàwọn màálùú jẹ tí wọ́n ń jẹ lọ. so iṣẹ́ ọwọ́ yín lélẹ́yìí. èmi. ẹ̀yin lẹni kan gbàjẹ́ lẹ́nu mi níbi tọ́jú orí mi dé chief nítorí kíni nítorí pé mò ń ṣe nǹkan tán ní pé kì í ṣe nítorí básìkò tí ìkọ̀yìn mo ní pé kẹ́ dúró lẹ wá fi ọwọ́ lágbá mi lójú chief. ṣé bẹ́ẹ̀ bímọ ìwọ ló ṣe máa sọ fún mi pé mo bímọ ọmọ ìyá pa. ọlọ́run á mú yín ah. bẹ́ẹ̀ ni ẹlẹ́dàá mi á mú yín ah. àwọn onílẹ̀ yìí wọ́n á mú yín ọlọ́run tó ju yìí lọ chief ó máa mú yín. ẹ̀yin lo agbára owó fún èmi. sagbára owó nìkan nìyẹn sá. níbi tí mo ti ń ṣiṣẹ́ tí wọ́n fi rán mi ah chief ṣẹ́rí agbára tẹ̀yìn lóyìí màá jẹ́ kẹ́ mọ̀pọ̀ lọ́rùn ju yìí bẹ́ẹ̀ ni ṣẹ́rí ìtẹ̀mí náà fi wá jẹ́ obìnrin chief eh. gbogbo ibi tẹ́ ẹ bá ti dé ní gbèsè ayé yìí báyìí ẹ máa máa bẹ́ẹ̀ náà níwájú. ẹ eh, arábìnrin jọ ẹrù tí o mọ̀ pé wàá lè gbé tí wàá dì tí wàá rù tọ́mọ̀ oníwù ẹ̀ ni kò di o. torí tó bá lọ di tójú kapásítì ẹ lọ́rùn àwọ̀ ẹ o ah, bẹ́ẹ̀ ni mo sọ o. Ah, ọlọ́run á pa yín láì jẹ́. èmi bẹ́ẹ̀ni ọlọ́run á pa yín. àwa wọn nílùú yìí èmi. Can you imagine? So this is what they do to people who know how to work. mo ń ṣiṣẹ́ mi bó ṣe yẹ kí n máa ṣe. ẹ̀ẹ́ sọ́kọ́ tó fẹ́ ṣe fún mi lọ́fíìsì yìí after many how many years mo ti fi sìn wọ́n lọ́fíìsì just because one man just came from nowhere ṣe nílé ayé sí abẹ́ rí ṣe ti rí bí ayé ṣe rí èèyàn máa tẹ̀lé protocol this is what they said I should do and I'm doing it bàbá kan dẹ̀ wọlé ó dẹ̀ fowó gbá mi lójú. ọjọ́ bá kí wá ṣe òjò tó rọ̀ tó sọ àlàpàdé àmúkùfẹ́ wúrẹ́ ṣé irú èmi àti awájọ́ kan máa sọ̀rọ̀ ni mo bẹ̀rẹ̀ ni ṣé irú èmi àti asọ̀rọ̀ awájọ́ kan máa sọ̀rọ̀ I don't want to have anything to do with your father I don't like this man I don't like you at all. kí ló ń pọ̀ ẹ́ agídí tó ṣe lọ́jọ́ kìíní àná tí wọ́n fi dẹ́ dúró lẹ́nu iṣẹ́. irú àbúrúkú wọn nìyẹn. èèyàn dẹ̀ ó yẹ kó yẹ lè blend o o blend o mọ̀ pé èèyàn jẹ́ èèyàn lọ agídí ẹ̀ ti pọ̀ jù wọ́n di méjì fi sílẹ̀ jẹ́ kó mọ ọmọ ẹ̀ lọ sílé kọ́ ọmọ ẹ̀ rántí tó ti kọjá kó ya wèrè kí wọ́n jọ máa gbé papọ̀. ẹyin náà máa ya wèrè irú ọ̀rọ̀ burúkú wo nìyẹn ọmọ tèmi máa ya wèrè irú ẹgbà òsì ìwà wèrè tẹ́wọ́ láti tẹ̀lé ẹ ẹ lè gbọ́ ọmọ mi lọ tó bá yẹ pé fẹ́ fi ṣòògùn owó kó ìtọ́ wà lọ́wọ́ yín ni ẹ ẹ lè ṣèkọ̀ fún fọ́mọ mi. ìméjì fi ilẹ̀ jẹ́ kó máa lọ tiẹ̀ ni mo ń ṣe o ìwọ ni mo ń ṣe tiẹ̀ jẹ́ kó máa mọ́ mẹ́ lọ ẹ tó pupa ń kò ní rò pé èèyàn gidi ni o dáadáa nù o ní wà. you don't have a good father. ìwọ ni o dá o. bàbá yóò wọ́n lọ dá ìyá burúkú ni bàbá yìí. àwọn ah, ah. ẹni tí mo fẹ́ gbọ́mọ fún. tiẹ̀ ni mo ṣe wá gbé ilé tí ẹ̀yìn ò lè gbọ́mọ fún bàbá yìí. mi. ò lè gbé bàbá ẹ lọ́wọ́ nú ẹ bàbá burúkú yìí lọ́wọ́ bẹ́ẹ̀ kẹ́kẹ́ mi ò lè gbọ́mọ. sí tàròdá òjò tó mú mi mọ̀lú ẹ̀kọ́ tí ó bá sì tajé tó parọ́ mọ́ mi kí ni mo fẹ́ ṣe kí ni mo fẹ́ máa ṣe bí báwo ni mo ṣe fẹ́ wà ní gbogbo position èmi èmi èmi. ṣe yín tẹ̀gẹ̀. ẹ̀gbọ́n. omi rẹ̀ ló ju. àbò tiẹ̀ máa wò mí ẹ ẹ èké ẹ kò ń ṣẹkún rárá. màá mi ẹ sọ fún mi jíde fi ń sunkún. ẹ ẹ kò ń ṣe nǹkan tó tó pọ̀ kan náà lọ́bẹ̀ yẹn mo kàn ń wò pé ó láwọn nǹkan mèremère kan tó wù mí kí n bóyá yẹn ló ń pa mí lẹ́kún gbá ah, ó yẹ kí n ti ṣe báyìí fọmọ mi bóyá àwọn nǹkan mèremère tó wù mí pé kí n gbé ṣe fún ẹ tí mi ò lè ṣe fún ẹ ló wá mú mi rò sí ọ̀tún rò sósì pé à ah, lọ́mọ mi tó yẹ kí n ṣe báyìí fún bóyá yẹn ló mú mi mi tiẹ̀ wàá mọ̀ pé mi ti ń jábọ́ lójú mi àbó rí nǹkan. Mm, mo máa ń sọkàn ọlọ́run máa pèsè gbogbo nǹkan tẹ́ fẹ́ ṣe fún mi lágbà ọlọ́run máa pèsè fún mi ìyá ìyá ah, <laughs> jábọ́ níbi ìjà rẹ jẹ́ kí ọkọ jẹ́ kí ìjẹ́ báwo ló ti jẹun. èmi ti jẹun. o ti wà òkè. bẹ́ẹ̀ ọlọ́run ti ṣe. ẹ̀yin kọ́. èmi náà máa lọ jẹun sí i. ẹ káàárọ̀. kí lẹ̀ ń ṣe. mo kàn ní kí n sáré ṣe uh, breakfast fún wa àti mọ́mi at least bread pẹ̀lẹ́yìn pẹ̀lú tea ah no now báwo la obìnrin méjì ṣe máa wà ní lóye pé ìlẹ̀ máa dáná fún ọ ẹ fẹ́ bá wa jẹ́ nìyẹn náà. ọ tó a pé bí wọ́n ṣe rí nìyẹn but then kò sí nǹkan tó bá ti mo bá bá yẹn okay please let me just do it okay. Mm, mm, mm. mi ò fẹ́ ní báyìí ẹ lọ kẹ lọ wẹ̀ kẹ́yìn náà tó ṣètò ìmìíràn àti ṣètò tó mú fẹ́ kẹ jẹun kẹ tó jáde. ẹyin ẹ wá mi okay bread in the fridge. all right yeah i will do that. all right. mo ti mo ti lọ. Oh, mommy! That's my mommy. Huh, ah, mommy. Tẹ bá rí. Mo rí ẹ̀ jẹ́ ara mi. Mi ò wọ́n wọ́n wọ́n tó ní ìjìlá kan mi. Méjì lílé. Ṣàyẹ fún mi gan lónìí. Nǹkan tó máa ṣẹlẹ̀ ní wípé wàá wà gbé mo sínú yàrá ẹ̀kọ́ lọ́wọ́ ẹ̀ mo ti ṣóúnjẹ lẹ́fẹ̀ẹ́ yìí méjèèjì. ẹ̀yin bá lọ́dọ̀ ìwọ dúró ẹ̀ẹ́dẹ́ kò máa ṣe lọ. Thank you. I'll wash it. Yeah. Be careful there. Yeah, thank you. ṣe fẹ́ gbé wọnú ilé lọ ni mo béèrè ni mo ní ṣe fẹ́ wọnú ilé lọ ni ọládìméjì ọládìméjì sórí ìtòfẹ́ máa ṣe àwọn tèmi a wá sínú ilé ìtorí condition tó mọ mi wà rẹ̀ tí o bá ń ṣe pé bóyá dọ́tà mi tó insist that we should come to this house ṣòro pé wọn kọ́ dédé mọ́mọ́ màmá àbọ̀ ń bíbá yẹn and it is true that you helped us but at the same time iye wa mi pé kò wá take advantage of wa kò wá máa mú káàkiri kò máa ṣe shopping ṣé mo rẹ iṣẹ́ pé kò ṣe shopping fún ni ṣé mo ní kò máa mọ́ mímí káàkiri ni. mọ́mí mo kàn ń try láti múnú ẹ̀dùn. ṣé ó sọ fún ẹ pé ní òun bàjẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìbéèrè ni ah, ó ti sọ fún ẹ pé ní òun bàjẹ́ ló ṣe ń mi mú káàkiri ló ṣe ń mi dùn nínú wò ó jẹ́ mi wá sọ fún ẹ o i am warning you seriously i am warning you Tori mo ti ní kó tí ń ṣọ̀rọ̀ ajé ara ẹ báyìí sí mo Tori ti ọlọ́run ọba mo fẹ́ kẹ́yìn méjèèjì kẹrin rìn yín lọ́tọ̀ fẹ́ rìn tiẹ̀ lọ́tọ̀ báyìí kóun náà rìn tiẹ̀ lọ́tọ̀ ọlọ́run ọlọ́jọ́ ìná bá mi wáyàwó tó dáa fún ẹ á dẹ̀ bá mi wọ́kọ̀ tóun tó tó dáa fún òun náà mo fi ọlọ́run bàbẹ̀ fí ẹ̀ lè fẹ́ra yín má ti ẹ̀rọ rárá má tiẹ̀ má mú lọ sí gbogbo ibi tó mú lọ yìí tó bá dé wàá mọ̀ yìí pé bóyá ká jáde nínú ilé ẹ̀ jọ torí ọlọ́ èmi ti ṣe tọ́ báyìí màá mọ̀ wọn mi á jáde. no ma ẹ no ẹ má wọlé. náà lè lọ́ọ̀ tí mo pé bíbá yóò ṣe lè wa. no ẹ má wọlé ẹ má sọ kò ní kò ní rẹ̀ bí. ó dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ṣe mítìn tẹ́lẹ̀ kí n pè. òwò mi ò ráyè mítìn kankan sí. bọ̀ ọ̀gá yín lẹ́ni kí n pe mítìn lẹ́nu. Ah, nǹkan ṣe ni ah, mo ní mi ò ráyè mítìn o dẹ̀ tún lọ òun lọ mi lóhùn ṣé mi ò tún láti àṣẹ láti pé kò má pe mítìn mọ́ ni please just leave. I'm sorry sir. Uh, um, uh, ah, wájú. Um, jọ má má bínú sí bí mo ṣe react sí ẹ sí. it's okay sir You know, pe pay kì í ẹ kì í hùwà bẹ́ẹ̀ yẹn. ẹ ẹ no discharge àwọn tó wà ní sọ pé fi meeting yẹn sọ́la. okay. no problem. all right. kúṣẹ́. Mm -hmm. jẹ́ màmí ní ìwé ti méjì. ó di tó lè pẹ́ pẹ́tọ́tọ́ ṣé ìkó máa ṣe é ó járò ṣé ìkókó ni ìkókó bẹ̀rẹ̀ ni ṣé kókó ni tó sọ pé èdèdèdè òun ló jẹ́ kó máa ro máa dùn. ó dàbí pé ẹ̀ láìkì tó ń jẹ́ ìlẹ́kẹ̀ àjọṣepọ̀ tó jọ wà láàárín wa. wo o ṣe pé mi ò láìkì àjọṣepọ̀ mo láìkì àjọṣepọ̀ dáadáa ṣùgbọ́n gbogbo àjọṣepọ̀ bó ṣe wọ yẹn ló máa ń ní limit. ìfẹ́ àtọkùn ní limit náà ẹ ẹ ti ẹ̀ dúró mo dúpẹ́ lọ́wọ́ náà mo tún dúpẹ́ lọ́wọ́ onírú ìyàtọ̀ jẹ́ sí mi ìyá bí ń ṣọ̀wọ́n mo tún wáá dúpẹ́ lọ́wọ́ ọdún méjì irú ọ̀rẹ́ tó jẹ́ sí mi ẹ wo bó ṣe ń tọ́jú mi tó ń ṣe kẹ́mi náà ni. lóòótọ́ ni ó ń ṣe kẹ́ ṣe kẹ́ ó ń ṣe kẹ́ àwọn méjèèjì ṣùgbọ́n ṣe ní tẹ̀yàn bá ń báyàn ṣàlàyé báyìí tẹ̀yàn báyàn ṣe ó máa ń fàyè jì sílẹ̀ ni nítorí èyí torí ọ̀la táwọn méjì bá ti pàdé ìkan láti mọ nǹkan tí ẹnìkejì fẹ́ àbí tí kò fẹ́ náà wọ́n sì wọn náà ti mọ favourite colour mi tó ti mọ̀ pé orange ni favourite colour mi báwo ni mo ṣe ní mọ nǹkan tó fẹ́. ọládìmejì jẹ́ ká mú èrò wá sí ìmúṣẹ lónìí eléyìí máa tan ìmọ́lẹ̀ tuntun sínú ayé wa. Wúrà. Ok, kí ni nǹkan tó fẹ́ ká ṣe bá? Ó yá dìjú, kí a gbàdúrà, kí o wá sọ ìwọ kan fún un. Ìrọ̀ kan tí mi. Bẹ́ẹ̀ni. Kí n sọ fún Bẹ́ẹ̀ni. Wúrà. Ok. ta ni wúrẹ̀ náà mo ti sọ fún ẹ kò sóhun tó lè ṣe kò lè sí àyè fún ẹ nínú ọkàn mi lóòótọ́ o lè jẹ́yàn ńlá kò fi gbogbo ayé kò fi lówó lọ́wọ́ mi ò lè fẹ́ i don't love you and i will never love you ṣùgbọ́n tí ọlọ́run bá tiẹ̀ wá tó onídàkejì gan tí abíọ́nà tèmi kú irú ẹ̀ kọ́ ni màá fẹ́ ṣó ti gbọ́. ti rẹ́ níbi ọkàn mi ọ̀fà ìfẹ́ bá mi tán ó dojú ọgbẹ́ sọ́kàn mi. ìfẹ́ ọkàn mi ìdùnnú mi ìwọ ni mo fẹ́ o ìwọ ni mo yan kò sẹ́ni tó wù mí lẹ́yìn rẹ o ayọ̀ mi fífẹ́ rẹ fún mi wá fìfẹ́ ọkàn mi. ebi ìfẹ́ ló pa mí fòún jẹ fẹ́ bọ́gàn mi o fọ̀nà ìfẹ́ hàn mi má padà mọ́ o láéláé òtútù ìfẹ́ mú mi wá daṣọ bò mí o ọkàn mi ṣèjòjò ìfẹ́ jẹ́ kájọ máa gbé títí láé ìfẹ́ ọkàn mi mo nífẹ̀ẹ́ di méjì ìwọ ni mo fẹ́ ìwọ ni mo yan iṣẹ́ iṣẹ́ ṣáá wúrà èmi tó ń wò yìí èmi ni bàbá di méjì. bínú bá ṣe é ṣe bí ìgbà ni. yóò nígbàgbọ́ pé mo lè yanjú ìṣòro ayé ẹ̀. wá mo ru ìfẹ́ tí mo ní sí ọ mo fẹ́ bọ́ lólùfẹ́ mi sọ̀rọ̀ o ní kí ló ṣe mí. láti ìjọ́ tó ti wà pẹ̀lú di méjì mi ǹjẹ́ o rí obìnrin kankan pẹ̀lú ẹ̀. rárá sá o. tó fi ń dá wa lójú wípé di méjì fẹ́ràn ẹ̀ dénúdénú rárá sá mi ò bí adi méjì nífẹ̀ẹ́ ni sá. iṣẹ́ di méjì àti màmá ẹ̀ tó kú ló jẹ́ lógún ṣé kò yẹ kí di méjì ti gbàgbé nǹkan tó ti lọ kó gbégbé sí ayé tuntun. ẹ ó tọ́ ni orí sọ ọ̀rọ̀ màmá di méjì èmi gan ti sọ fún un ní ọ̀pọ̀lọpọ̀ gba wípé ó ti yẹ kó gbàgbé ẹ̀ ń tó kọjá lọ ti kọjá lọ mo jẹ́ kó mọ̀ pé ohun ọ̀tún tó bá tún kù ló yẹ kó máa ṣe. bẹ́ẹ̀ni yẹ kí di méjì gbàgbé nǹkan tó ti ṣẹlẹ̀ ó yẹ kó gbàgbé nǹkan tó ti gbé kọjá kó jẹ́ ká máa gbé ìgbésí ayé tuntun. ó rà mí. má mi. jẹ jẹ kí n sáré rí ẹ tẹ̀lé mi tẹ̀lé mi tẹ̀lé mi sí i. wúrà ǹtẹ́ mi mọ̀ ni pé gbogbo yòówù kí ẹnikẹ́ni sọ fún ẹ gbà wípé ọmọ mi nífẹ̀ẹ́ èmi náà gẹ́gẹ́ bí bàbá ẹ̀ mo nífẹ̀ẹ́ gbogbo ohun tó bá lè máa bá mi ṣe fún tó fi lè máa mú orí ẹ̀ wálẹ̀ tó fi máa fẹ́ràn ẹ̀ sí i ni kó máa bá mi ṣe gbọ́. mami wúrọ̀ la à ń jáde níbàyí lé mi ní wákàtí ọ̀wọ̀ yìí bí mo ṣe ń bá ẹ yìí a máa kó ẹrù wa a dẹ̀ máa jáde kó òun lẹ́yìn lẹ́ni lẹ́ni níwá nísìnyí ni mò ń sọ o kó lọ bẹ̀rẹ̀ sí ní gbé ẹrù ẹ kó jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní tètè máa jáde ká máa lọ síbi tó ní bá dá wa sórí òkèlè gbígbẹ pẹ̀lú àlàáfíà kò sí tí ò fi sànjú wàrà tó kún fún wàhálà àti gbogbo òṣì lọ jọ nítorí ọlọ́run fi ọlọ́run bàbẹ̀ ṣáàjẹ́ ká kẹ́rù wa ká dẹ̀ kó òun lẹ́yìn straight lẹ́ni ni wákàtí ọ̀wọ̀ yìí mami kí ló dé. ibo la ń lọ kí ló ṣẹlẹ̀. mi ò ní láti explain anything fún ẹ mi ṣáà ní ríbi tí ò dá kíní pé ó máa nìṣó mi ò dẹ̀ ní ríbi tí ò dálẹ̀ kíní kọ́ ọmọ mi kó lọ torí ìbọn a ní dì tèmi náà fi sọ èyí tí mo sọ abiyamọ ni mò ń ṣe ṣé you understand so just go and pack your things kò jẹ́ ká kú ònú lé ní kíákíá ó ń pẹ́ jù báyìí ó ti ń pẹ́ àti ń pẹ́ o. mami ẹ̀dẹ̀wò ti di méjì náà. Ah, di méjì bíi báwo ó já ròbó ni mo bèrè ni kò lè tọ́jú ara ẹ̀ ó jẹ́ kókó ti di méjì bíi báwo ò ní fi di méjì sílẹ̀ kó jẹ́ káwa bá kákáká máa bá titi wa lọ kọ́lọ́n tó jẹ́ kí nǹkan burúkú mi ìṣẹ̀lẹ̀ sí wa di méjì kọ́ di méjì ni lọ́wọ́ bọ́bọ́ kọ́lọ́kọ́lọ́ kẹ́rù ọjà rẹ̀ báyẹn kí n bínú sí ẹ o. mami ó dà tẹ́bà ó ti ti méjì èdè ó ti mú ẹni kejì tí ò ní ata ń tọ́jú. wo sori ti mú ẹni kejì yẹn ọlọ́run abami ìwà abami dá sí torí màálù tí ò bá ti nírú ọlọ́run ló máa ń ba ilé ìṣìn ṣáàfi gbogbo ṣó àwa àní àwáṣẹ a kó onú ilé ìlé ni n tí mo mọ̀ nìyẹn. mami mi ń lọ mo lọ sílùú ọkọ lọ ó lọ ìṣòro má wà nínú àìlọ wa. màmí kò sí ṣòro kankan bẹ̀ ẹ jẹ́wọ́ nǹkan tó ń ṣe yín kò sí kòkò ṣòro kankan bẹ̀ ẹ láìkìdí méjì nù mi ò lọ màmí. ìyàwó rà ìyàwó rà. Ayọ̀lá ìwọ ni mò ń bá sọ̀rọ̀ mo ṣẹ̀ ẹ́ mo fẹ́ bẹ̀bẹ̀ mo fẹ́ kó o foríjì mí gbogbo ẹ̀ṣẹ̀ yòówù kí n ṣẹ̀ ẹ́ láyé mi jọ torí Ọlọ́run mo fẹ́ ká gbàgbé gbogbo ohun tó ti kọjá lọ ká má fi ohun tó ti bàjẹ́ ká má fi wá ba eléyìí tó ṣẹ́kù sílẹ̀ jẹ́ jọ foríjì mí torí tẹ́lẹ́jọ́ bá mẹjọ́ ẹ̀ lẹ́bi kò yẹ kó pẹ́ lórí ìdọ̀bálẹ̀ jọ gbogbo ẹ̀ṣẹ̀ yòówù tí mo lè ṣẹ̀ láyé mi mo fẹ́ kó foríjì mi foríjì mi lánàá wàhálà wà láàrin èmi pẹ̀lú ẹ̀ wá wò lọ́jọ́ tèmi tó máa ń sìn báyìí ọmọ ẹ nífẹ̀ẹ́ ọmọ mi ó nífẹ̀ẹ́ ẹ̀ débi pé ọmọ mi náà ò nífẹ̀ẹ́ lòmíì ju ọmọ ẹ lọ jọ mi ò fẹ́ ká fi tiwa dá láì fún wọn rú jọ foríjì mi gbogbo ẹ̀ṣẹ̀ yòówù tí mo lè ṣẹ̀ jọ mo tún fẹ́ kó rántí ọ̀rọ̀ tí dókítà sọ fún wa pé gbogbo ohun tó bá lè máa dùn wúrà ọ̀la nínú ni ká máa bá fẹ́ ìjọ torí ọlọ́run foríjì mi. ó fún mi lésì. wa. Eh, ìròyìn ayọ̀ ni mo mú wá o mm-hmm. kódà ìròyìn eléyìí ìròyìn tó dára púpọ̀ ni tó dẹ̀ máa múnú ẹ̀ dùn mm-hmm. ṣọlẹ́ mi àti chief làjọ ń sọ̀rọ̀ tó wọ́n á mú mi realize wípé tá a bá gbàgbé ọ̀rọ̀ àná àní rẹ̀ nípa ṣẹ̀rẹ̀ kò yẹ wọ́n ní gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ láàrin ìmọ̀ àtàwọn wọ́n ní kí n jẹ́ kó lọ sópin ìgbàgbé. Ah. wọ́n ṣáà kò sí nǹkan tí wọ́n sọ ìgbà tó wá sọ̀rọ̀ lọ́wọ́ wa ni pé ká má bàa fi life tiwa ká má bàa fi affect tiyín kó má di wípé ìgbésí ayé tẹ̀yìn fẹ́ gbé ti rọrùn ṣé wọn kó má di pé tiwa la máa fi affect ẹ̀. ṣé nígbà tó tiẹ̀ bá mi sọ̀rọ̀ gbogbo onú mi ti yọ ọkàn mi ti yọ ṣé wàá rí bí mo ṣe wà èmi náà ti wá fẹsẹ̀ sí mo fọwọ́ sí i ṣórí gbogbo ara mi bó ṣe tó yìí mo tún kì í bọnú ẹ mm. títí dénú ọkàn mi lọ́hùn mo yọ̀ǹda pé kéwà àti dèméjì kì í máa fẹ́ra yín lọ. irọ́ màmí ah. like seriously. ṣé mo parọ́ ọdún ẹ̀. ẹ wàá rí i. Daddy. All right, darling. All right, darling. Mami, abiyamọ òdodo ni ẹ, ò dẹ̀ bójú wẹ̀yìn kó wá wè mí ọmọ ẹ̀. Wá nu mi jẹ́ mi nù, àṣepọ̀ sọ pé òkú ọlọ́mọ kò kì í sùn. Ah, kí ló dé? Ó ṣe jẹ́ pé àkọ́kọ́ tí mo máa nífẹ̀ẹ́ láyé mi ní irú ilé ìṣẹ̀lẹ̀ sí mi. ojú wẹ̀yìn jẹ́ kára wúrà ọ̀la ọ̀yá màá mi. ọ̀làdìmẹ̀jì gbàgbé ohun tó ti ṣẹlẹ̀ sí yín ó jẹ́ àgbèsè ayé tuntun. báwo ni wúrà. mo wà òkè ọ̀làdìmẹ̀jì ọlọ́run ti gbàdúrà wa o. Màmí ti fọwọ́ sí ìgbéyàwó èmi àti ẹ̀. Ìyẹn ò lè ṣe ṣe. Kí ló dé? Kí ló kí ló ṣẹlẹ̀? Wúrọ̀lá, kò lè yé ẹ. In fact, kò lè yé ẹnikẹ́ni. Jẹ́ kó yé mi. Ṣé bí mo ṣe fẹ́ ṣe pẹ̀lú ẹ? Ẹ̀rí ọkàn kò lè jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ di méjì ọkùnrin ò lè sọ pé òun ní gbáyé mọ́ nítorí ó pàdánù obìnrin tó nífẹ̀ẹ́ sí jù inú òkùnkùn ni mo wà jọ tọmọlẹ sọ̀rọ̀ ayé mi ó dẹ̀ mọ̀ pé mọ́lẹ̀ ayé mi ló jẹ́ jọ. wúrọ̀lá kò lè ṣeṣe. kí ló wá déjọ sọ fún mi kí ló dé tó ń náwó tó ń nọra láti fi rẹ ẹ̀mí mi padà kí ló dé tó ń ra gbogbo nǹkan fún mi tó fi múnú mi dùn jọ jẹ́ kó yé mi. wúrọ̀lá mo ti sọ fún ẹ pé kò lè ṣeéṣe jẹ́ ká fi sílẹ̀ bẹ̀yẹn I we cannot. ẹ jọ. brọ̀dá ó sì pẹ́ mi àti olè fẹ́ ra. Can't you read the lines?

tàbí kí n tó burú jù yẹn lọ mọ́ padà wá ṣe o. ṣe fẹ́ lọ mi ò gbé bíbá ẹ mọ èjì ká máa lọ sílé wa ibi kó ṣàlàyé wa èjì ká padà síbẹ̀. ó dà nǹkan tó bá ṣẹlẹ̀ ni kó o sọ fẹ́mi kémi dẹ̀ wá mọ nǹkan tẹ́mi máa ṣe sí ní sin wá àǹtí máa ṣe sí. a lè dídí máa lọ bẹ́ẹ̀ tó bá ti sọ tó ṣẹlẹ̀ èmi á wá lọ yanjú tó ṣe lówó ṣẹlẹ̀ láàrin ìwà àtìdí méjì tó lè sọ fún mi kémi lọ yanjú ẹ̀. ọkọ mi wojú mi ní méjì tó fẹ́ mi kó tó ṣẹlẹ̀ ní ẹjẹ́ kàmá lọ. àbí irú ọ̀rọ̀ burúkú wo ló sì jáde lẹ́nu ẹ̀kọ́ bí àlè lọ́bi kọ́kọ́ fi báàgì ilẹ̀ jáde. mọ mi fi báàgì ilẹ̀ à ah! fi báàgì ilẹ̀ jáde níbo ló ń kẹ́ báàgì ọ̀tá lọ́dọ̀ mi fi báàgì sílẹ̀ àà ah, ah! níbo ló ń kẹ́rù lọ àṣẹ ìwà kọ̀dédé kọnu lẹ́ kọ̀dédé máa kẹ́rù lọ ni. màmí dájúdájú ẹ̀yin kọ́ lẹ bí mi ẹ̀yin kọ́ lẹ bí mi nǹkan tí dótò sọ fún mi ni mo gbọ́ ẹ kò ayé nìyá mi ẹ̀yin kọ́ lẹ mi irú ọ̀rọ̀ burúkú ló sọ yìí. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. tàbá ló bí ẹ ńgbà tí ó bá ṣe mí ni mo bí ẹ. ẹ̀yin kọlẹ bí mi kó bá jẹ bẹ́ẹ̀ ẹ jẹ ká máa lọ. mi à lè lọ bẹ́ẹ̀ wúrọ̀ láì ní mo bí ẹ. ẹ lè lọ àbí. mi à lè lọ bẹ́ẹ̀ ni. ẹ lè lọ. a lè lọ wúrà. wúrà ọ̀la irú wúrà ọ̀la ṣé bẹ́ẹ̀ bá jẹ́ gbọ́dọ̀ sùn lára àgbọ̀dì wúrà ọ̀la. ya wèrè èmi gan mọ̀ pé mo ti ya wèrè ṣebí nǹkan tẹ sọ fún mi ni mo gbọ́ ìwọ tó jẹ́ pé mo tara ẹni nìkan ló wọ̀ òòrùn tèmi mọ́ tiẹ̀. ṣòro kò lè yé ẹ. ó yé mi ó yé mi dáadáa èmi gan mọ̀ pé ìbágbépọ̀ wa kò dùn mọ́ ẹ nínú. wúrọ̀lá sórí gbogbo nǹkan tí mò ń ṣe pátápátá torí tiẹ̀ ni. nítorí tèmi kọ́ fi mí sílẹ̀ fi mí sílẹ̀ kó jẹ́ kí bàbá tèmi lọ mi ò bẹ́ẹ̀ gbé mọ́ ṣọ́wọ́ wa bẹ́ẹ̀ ni mo ní mi ò bẹ́ẹ̀ gbé mọ́ o ṣe máa sọ pé ò bá mi gbé mọ́ ẹ́ o ṣe máa sọ pé ò bá mi gbé mọ́ tó o bá ro tèmi. o dẹ̀ ro ti màmá ẹ tàbí kó ro kó kó ro tọkọ ẹ tó kù. ọkọ mi ta lọkọ mi ta lọkọ mi. a jẹ́ pé àsìkò ọ̀rọ̀ títọ́ nìyẹn wúrọ̀lá o ti lọ́kọ rí ó ṣe ìgbéyàwó pẹ̀lú ọkọ ẹ̀ bẹ́ẹ̀ abiona lórúkọ ọkọ ẹ̀ ń jẹ́ ìwà tabiona ẹ nífẹ̀ẹ́ ara yín mi ò rí irúfẹ́ yẹn rí ṣùgbọ́n nígbà tó dọjọ́ ẹ ní accident ọ̀pọ̀ ẹ kú lójú ẹsẹ̀ yàǹbá tó ṣèwọ ó jẹ́ kó fún ọ̀pá lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo dé hospital doctor jẹ́ kó yẹ mi pé o ti lose memory ẹ̀ o ò lè rántí nǹkan kan mọ́ ìgbà tó ti lose memory ẹ̀ mo bá ẹ sọ̀rọ̀ fẹ́ mo dẹnu ìfẹ́ kan ṣùgbọ́n jẹ́ kí mọ̀ pé Abíọ́nà nìkan lẹ́nu tó nífẹ̀ẹ́ àti pé ò lè fẹ́ mi láyé àti láyé ò lè fi mí ṣe nǹkan kan ìbànújẹ́ ló jẹ́ fún mi pé ìfẹ́ àkọ́kọ́ mi ẹni tí mo kọ́kọ́ nífẹ̀ẹ́ tí mo kọ́kọ́ dẹnu ìfẹ́ kọ́kọ́ gbà fún mi ṣùgbọ́n kí mo fẹ́ ṣe dókítà ni tá a bá jẹ́ kó rántí ẹ̀yìn ó ṣeé kó rí olójì ẹ̀yìn ó mo ṣe bá mọ́mí ẹ̀ sọ̀rọ̀ wípé kó máa tẹ̀lé mi bọ̀ wá sẹ́kọ̀ọ́ àti wà táwọn láṣẹ ló ń dìbò wúrà ọmọ tó lọ́wọ́ wọn yẹn ọmọ tó bí fúnra ẹ̀ ni ọmọ tó bí fún Abíọ́nà ni. ìyẹn ni pé èmi ni mo bímọ ẹnì kejì. di méjì di méjì. wúrà ọ̀la. Ah, wúrà búrọ̀lá. òun ló jẹ kí ló dé. búrọ̀lá. kí ló dé pa wọn fún mi kí ló dé sọ fún mi pé mi mo bímọ ẹni kejì. ọkọ mi má bínú sí mi mi ò parọ́ fún ẹ nǹkan tí dókítà sọ fún wa ló jẹ́ kémi náà dá gbogbo ọgbọ́n tí mo dá yẹn mi ò parọ́ fún ọkọ mi jọ̀ọ́ nítorí Ọlọ́run má bínú sí mi. <laughs> mi ò bínú. ìwọ oṣù wa rí gbogbo ọ̀rọ̀ tí mo pa fún ẹ nítorí títí ẹ nítorí tọmọdé yìí ni. nítorí àlàáfíà iná mo dẹ̀ ṣẹṣẹ gbogbo tí mo ṣe kódà di méjì fúnra rẹ̀ báyìí ló fi rẹ̀ sílẹ̀ fún wa yípo òun àtọ́jú wa òun àtọ́jú ẹ gbogbo tó dẹ̀ ní ilé ayé yìí òun ló fi ń ṣèkẹ́ ẹ̀ látijọ́. ìdí méjì gbogbo tó bá wà ní òun wa bá ń sọ fún mi. ìdí méjì mo sọ̀rọ̀ jẹ́ kí mi ọbọ̀ ṣàlàyé bọ́rọ̀ sí rí gàgà wúrọ̀ ju ìwọ nìkan kan ìwọ nìkan ló fẹ́ràn kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o kódà nígbà tí ìwọ àti abiona ó fi ṣègbéyàwó di méjì fẹ́ràn rẹ títí di bá a ṣe wá sọ yìí náà ìwọ nìkan ló fẹ́ràn ọgbọ́n. ọlọ́dún méjì ò nífẹ̀ẹ́ mi. ó nífẹ̀ẹ́. ìyá tó bí nìkan ló ní. <laughs> àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹ fún orí tó ṣe fún mi <laughs> jẹ́ bàbá tèmi. o ò lè lọ síbi kan. dìímá dìímá dìímá tó ń bọ̀ mo nífẹ̀ẹ́ ìyàtọ̀ ṣe mọ̀ kúrò náà nífẹ̀ẹ́ ọmọ tó gbé dání ọmọ inú ọdẹ máa nífẹ̀ẹ́ kúrò láti fọwọ́ kọ lọ́rùn ìwọ nìkan ìwọ nìkan lópin tí mo nífẹ̀ẹ́ sí jù. mo mo nífẹ̀ẹ́ ìyá tó bí mi tó gbé mi ò lóbìnrin mi bí ìyá tó bí mi ṣùgbọ́n látìgbà tí mo ti rí ẹ mo ti rí obìnrin bí ìyá mi mo ti rí ìyàwó mi mo ti rí ìyá mi jọ má fi mí sílẹ̀ tó bá fi mí sílẹ̀ ń sìn bí ìgbà tó kàn mú ọkùnrin tó ti bímọ tó ti níyàwó wàá sọ dẹni tí ò níyàwó láyé mọ́ wàá tún sọ dẹni tí ò lọ́mọ láyé mọ́ mo ṣetán láti gbàgbọ́ ẹni tó bí gẹ́gẹ́ bí ọmọ mi gẹ́gẹ́ bí àkọ́bí mi ó máa jẹ́ orúkọ mi I love you I love you so much I want to marry you. lápá ni ojú ìfẹ́ lápá ni wíliwíli o òun la máa ma gbọ́ bí ìta mo ti rẹ́ ní bí ọkàn mi ọ̀fà ìfẹ́ bá mi tán ó dojú ọgbẹ́ sọ́kàn mi ọ̀fà ìfẹ́ rẹ ló dojú ọgbẹ́ sọ́kàn mi onítẹ̀mí ìdùnnú mi o ìwọ ni mo fẹ́ ah. ìwọ ni mo yàn ìwọ ni mo yàn sẹ́ni tó wà lẹ́yìn rẹ o. ìfẹ́ bọ́kàn mi o oúnjẹ ìfẹ́ bọ́kàn mi ọ̀nà ìfẹ́ hàn mi má padà mọ́ o láéláé má padà lẹ́yìn mi o òtútù ìfẹ́ mú mi wá daṣọ bò mí o daṣọ ìfẹ́ bò mí ọkàn mi ṣòjòjò ìfẹ́ jẹ́ kájọ máa gbé o títí láé kájọ máa gbé pọ̀ títí láé olóye wá o olólùfẹ́ mi ìwọ ni mo fẹ́ ìwọ ni mo yàn kò sẹ́ni tó wù mí lẹ́yìn rẹ o.